tètè bọ̀ torí pé ayé ń bàjẹ́ o àmọ̀nà tètè bọ̀ ayé ń dàrú o àmọ̀nà tètè bọ̀. ṣe o à ń retí rẹ o bàbá àfẹ́rojú rẹ ìgbà tí jésù bá dé láyé yìí tó lè tọrọ ìgbà tí jésù bá dé láyé yìí tó lè dára ìkiri lójoojúmọ́ níṣẹ́ lòfin gorí òfin síbẹ̀síbẹ̀ ara mi gbogbo ayé òfin bẹ́ẹ̀ tòrò ó lọ́gùn bẹ́ẹ̀ lọ́dẹ ayé rọjò òṣèlú tún wọ bẹ́ o ìpè lára yẹ ń fẹ́ òṣèlú tó kọjá lọ ẹjọ́ láyé rọ ológun ló tún dé bẹ́ o ìpè lára yẹ ń fẹ́ òtítọ́ onílé mọ́ irọ́ lára yẹ fẹ́ òdodo rí bí ìgbà o ẹ̀ṣẹ̀ ti borí ayé àfi tí Jésù bá dé láyé yìí tó lẹ tọrọ àfi tí Jésù bá dé. kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ńlẹ̀. gbọ́ fresh fm àwọn kọ́ wọn ló fẹ́ mọ̀ láyé fm àwọn kọ́ mo ló ta sọ́sẹ̀ máa yí wúrọ̀ àwọn kọ́ ìròyìn àsìkò lóríṣiríṣi àwọn kọ́ mẹ́ta tún mẹ́ta náà wẹ̀yìn níbẹ̀ ẹ̀fí sẹ́ àwọn kọ́ wọn ló fẹ́ mọ̀ láyé fm mọ́ bọ́dá àwọn kọ́ ẹ̀pọ̀ ní oh kẹ́fílẹ̀ sí ibẹ̀ làwọn ń gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. <laughs> ni báyìí. bó o náà ni ibi àmọ̀ràn bí ní ọ̀yọ́ ẹgbẹ́ kété lérí ó ní odò kọ́lẹ̀ ń lọ àbí ọ̀nà oko. ibi abágbà ṣe ọ dáríjì ọ. bí ta bá ṣe rí bẹ́ẹ̀ lẹ́nu èèyàn gbọ́dọ̀ ṣe rí hmm. yes ẹnu èèyàn máa jàǹjàkújà. ah ṣe ẹ ti gbọ́ ó lẹ́nu ọ̀gbọ́dọ̀ mọ jàǹjàkújà o. yes ìtí wọn bá kọ sínú ìwé ìròyìn ni wọ́n rán ọ láàárọ̀ tòní ní kọ́ ọ̀ka gbogbo àwọn èrò tọkàn tiẹ̀ ń fi lẹ̀. èmi ò fi sí rí àní fi pọ́n rí àní yọkú mẹ́. nǹkí bọ̀ rí nfi ha rí gbogbo ohun tí wọn kọ síbẹ̀ o lè mí máa kà. ọ ti bá pa mo ní mo ti kọ́kọ́ kú olójú òpó tí. ó kú olójú òpó lérò kérò èèfì sí rí èèfì. pé yìí fi nǹkan kan kún rí oh. n ò gbé nǹkan sí rí n tí wọ́n gbé bẹ̀ lèmi ń gbé ju etí wọn n táwa ń wí nù. ọkẹ ẹ dọ̀tí ìwọ lọmọ bí ọ. ọ ní nǹkan tí ọ̀dà lẹ́mì wàá fọgbọ́gbọ́n tì í síta díẹ̀díẹ̀díẹ̀. èmi kọ́ àwùsùbìlà. all right. Kọ́ ẹ káàárọ̀ ẹ̀yin ẹ má da òun lóhùn. ẹ jẹ́ ara bá ń gbé sí láàárọ̀ tòní <laughs> nǹkan tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ máa jẹ ìtí wọ́n máa jẹ ìtí wọ́n máa jẹ ẹ jẹ́ àgbé sí fún yín ẹ máa jẹ pọ̀ ẹ jẹ́ àfihàn yín létí ni ah. torí nígbà wọn ti fi hánú ìwé ìròyìn etí yín làwọn náà kọ́kọ́ fi sí kẹ́ ẹ lè mọ bó ṣe wà sí. ọlọ́run kọ́ sànú èèyàn o torí pẹ̀lẹ́ lákọ́ lábo yóò bá yóò bá. ìwọ lọmọ bí ọkọ àyàwó bá jókòó tí ẹ bá ní ẹyin máa gbọ́ ọ ìwọ ìjọ ló ti rí ọkọ ẹ̀kan yìí. bí ọkọ mi lè ní àjọ sùn mo rí wọn wọn sì wálé lánàá. èmi mo gbọ́ oúnjẹ fún ọ ní ọdún jáde. wọ́n á ṣe ń bọ̀ sọ̀nù hmm. àbọ̀ ọmọ Yorùbá kọ́ ni ọ yí àbọ̀ ọba àwọn àgbààgbà tí wọ́n bá tóbi mẹ́rin hmm nígbà bá fẹ́ sọ̀rọ̀ tó bá wúwo báwọn wọn ò ní dé fìlà wọn ò sì fìlà wọn àfi sábíyá. kábíyèsí olódùmarè. tó bá ti téèyàn méjì àmẹ́ta bá ti fìlà sábíyá tí a wá kó bàtà lọ́wọ́ pèsè ọwọ́ àrí nǹkan ẹni èdè méjì kí ni ọwọ́ bí yàn. wọ́n fẹ́ pààrọ̀ wọ́n fẹ́ tì bọ́ obìnrin ńlá <laughs> wọ́n tì bọ̀ láàánú pé ó kò sí wàá mọ̀ wò ó ó sì ṣàlàyé ń parẹ́ ó sọ̀rọ̀ rẹ̀ ó fi ti ó ní a ah, ó gbé dáadáa ní alálùbáríkà ọmọ ní ọ alálùbáríkà ọmọ ni ọ. pé bírú obe eh, eh, bíi tiẹ̀ yìí ah. bá pé méjì. ayé ó sì tùbà yóò sì tùṣẹ́ ah. wàláì èèyàn ọmọbìnrin ẹ wo baba baba èké èèyàn lọmọbìnrin eh, o baba èké ẹ kọ́kọ́ bá ní ṣàdúrà fún ẹ kọ́kọ́ bá ní ṣàdúrà fún ẹ bá wúre fún ọ jẹun ọmọ tọ ọ wà nírin tí ọ yọ ọ lọ́dọ̀ ọkọ rẹ. àgbọ̀ ọkọ rẹ ni a ká bá òun bẹ̀ ọ́ ọ̀sà sí àgẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ọ́ kọ̀ wá eh. lè dá ọbẹ̀ kọ̀ lè dá ọbẹ̀ ọ́ àwa àgbààgbà táwa jẹ́ bàbá tiẹ̀. ọkọ rẹ ṣàṣemọ́sẹ̀ ṣàṣemọ́sẹ̀. máa ní ah ọmọbìnrin yìí ó forí jì ẹ mélòó obìnrin alálùbákà mm. ni. àwa náà sì ti wọ́n wá wò àti báwí àti wá báwí o. báwí àti báwí. <laughs> ṣé ẹ lù ú <laughs> ẹ̀wọ̀n ẹ̀yìn èèyàn wa yóò ti mọ ẹ̀yẹ yín ẹ máa parí sinimá yòókù. wọ́n fẹ́ fa ìyàwó kékeré lé yàlé lọ́wọ́ ni. ìyàwó kékeré dénú. <laughs> ti dénú. ó ah. wá wo kò sí tá a lè ṣe sí mọ́ ni o ọmọ ti dabara méjì yìí bá ṣe pọ́ ọmọ ti dabara méjì ìgbé àfẹ́wẹ́ tí kì í bá ṣe pọ́ ti dabara méjì. òun ló wáá pe àwọn ni a ó ti fẹ́ra kù. Ah.

ẹ̀yin aláìní kẹsì. pé bàbá èké. Ah. sori láàrin èmi rẹ Alábí Alábí ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. mà gbọ́ ibi ọbọ ti ẹ̀ lò. ibi ọba gbọ́ tó bí pàṣẹ sọ pé ah, ọmọ sí o ibi ọyẹ ká bá ọgbọ́n. bàbá bá gàn bẹ́ẹ̀. a sì máa dùn ní jọjọ bàbá ah, ìbámọ̀ jẹ́ yín àgbàdo àlè ni máa ń pè yín. ìbámọ̀ jẹ́ yín wo ni èsì wo Àsàndé mm. ní sùúrù ní sùúrù ń bọ̀ náà ọmọ yọ̀ọ̀sẹ̀ nǹkan kan nù. <laughs> yorùbá a ní àṣà yorùbá náà la fi ka ìròyìn fún yín tí kì í bá ṣe wípé ọgbọ́n àtinúdá àti gbígbọ́ èdè náà dénúdénú gbogbo bí wọ́n ṣe ń kọ̀ nǹkan sínú òwe ìròyìn ah. àfọgbọ́n kà ni o ah. àfọgbọ́n kà ni o <laughs> torí pé béèyàn ọba sọ̀kà ah. àtinú lẹ́mẹ̀lẹ́ ti tẹ lómi ní ìkógbékunmi pẹ́ẹ́n látòrí rédíò ọlọ́run ọba ó ti sọ yìí pé àní ìsìwé àsìní ìsìsàn báwa kálí tù làwọn. bẹ́ẹ̀ni abọ́lọ́hún ọba dúró nígbẹ̀yìngbẹ̀yìn ìjọba àpapọ̀ mọ̀ọ́mọ̀ ti kéde síta wípé àwọn kànáńkórí agbébọn agbésùnmọ̀mí ni wọ́n mm. terrorist mm. ló kọ́ tẹ́ mọ̀ jẹ́ báyìí hmm. ààrẹ Muhammadu Buhari ló sọ̀rọ̀ náà jáde níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ móhùnmáwòrán tọ́jálẹ́jáko lálẹ́ àná hmm. Hmm. lórílẹ̀‐èdè Nàìjíríà. àwọn èèyàn ti pariwo wọ́n ti fẹ̀hónú hàn látàrí bí ààrẹ Buhari ṣe ní ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá àpínlẹ̀ kọ́ lọ́kàn o state police case option hàn àwọn èèyàn sọ̀rọ̀ gàdàgbà gàdàgbà ní ọkọ̀ eléyìí òun síta gbangba Vanguard fún tòní. gbangba ìta náà ni wọ́n sì tún lé sí nínú gbogbo òwe ìròyìn tó jáde láàárọ̀ tòní ibi tí ààrẹ ti sọ pé àgúnlá àgúntẹ̀tẹ̀ hmm. kọ̀ọ̀kan mi bẹ́ẹ̀ mi hmm. bá ti kú òlóróyè ẹni tí ọ̀bọ̀ ọbẹ̀ ọ̀kan mi. Hmm, ìní ààrẹ sọ lára àwọn ọ̀rọ̀ tí wọ́n bí lálẹ́ àná lẹ́yìn ọdún mẹ́tàdínlọ́gbọ̀n gbáko abatẹ twenty seven years tí wọn ò fi fa kábíyèsí kalẹ̀ nílùú ìjẹ̀bú igbó orímọlúsì wọn ni orímọlúsì ti padà di fífà kalẹ̀ bí ọmọ oyè tí ó jẹ́ kábíyèsí nílùú ìjẹ̀bú igbó hmm. ẹgbẹ́ rẹ̀ náà ni wọ́n fi há ń tọ́jọ́ ni wọ́n fi wéhun sí ìta gbangba Vanguard fún tòní wọ́n ní àwọn ìgbìmọ̀. E olùbàdàn tilẹ̀ ìbàdàn wọ́n ní wọ́n ti buwọ́lù pé sẹ́nẹ́tọ̀ balógun òun náà ni kábíyèsí tó kàn tí ó jẹ́ olùbàdàn tilẹ̀ ìbàdàn báyìí ìta gbangba Vanguard náà ni wọ́n fi hàn. Vanguard nìkan kọ́ gbogbo òwe tó jáde láàárọ̀ tòní òun náà ni wọ́n kọ́ nínú ìwé ìròyìn ti Nigerian Tribune wọ́n fi sápá òkè báyìí wọ́n ní olùbàdàn in council ìta gbangba ni wọ́n ti kéde wípé Lékan Balógun ìní Olúbàdàn kàn hmm. nínú Daily Sun ti ń bẹ nínú iwájú tèmi wọ́n ní látàrí taniyànjẹ Olúbàdàn lẹ́bàdàn àwọn afọbajẹ wọ́n buwọ́lù wọ́n sì forúkọ Lékan Balógun ránṣẹ́ sí gómìnà Mákindé wípé kó ok Buhari ti ní kọ̀ọ̀kan mi o ẹni tí ó tẹsẹ̀ bọ bàtà tí ń bá bọ́ọ̀lẹ̀ ní twenty twenty three I have no interest in my successor English ààrẹ buhari lọ sọ o èèbó ni wọ́n fi gbéròyìn kalẹ̀ hmm. gàdàgbà gàdàgbà lákòrí níta gbangba Vanguard lóòrọ̀ yìí. ọ̀dà ọ̀rọ̀ lórí ti Magodo tí àwọn èèyàn ń pè ní Magodo hmm. ẹ wọ́n ti yan láàárọ̀ tòní. Magodo. wọ́n ní Magodo wọ́n jẹ́ gbọ́ poroporodo kankan bẹ́ẹ̀ o. Hmm, magun odo. <laughs> magun odo. Magodo. ní ìpínlẹ̀ Èkó níbi tí ọ̀rọ̀ ilẹ̀ tó ti fẹ́ fa yanpanyanrin àwọn gómìnà ní gúúsù ìwọ̀ oòrùn àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ń wojú ara wọn báyìí. tọ́ àǹtí hmm. Vanguard wa kan tiẹ̀ náà ni pé Sanwó-Olú gómìnà Èkó ti gbà láti fún àwọn tọ́jú ọ̀ríjínà ọ̀nà àwọn lẹ́tàǹsọ yìí ní sáré lẹ̀ bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti mẹ́sàn-án five forty nine plots òun ti ṣetán láti fáwọn tó ní gangan ah, ìta gbangba Vanguard fún tòró ni mo tún ti rí yẹn lápò o. nínú ìròyìn kan ìtọ́wá <clears throat> láti gúúsù ìlà oòrùn lórílẹ̀‐èdè Nàìjíríà Ohanaeze Ndigbo wọ́n ní àṣẹ kan tó bòde ńbẹ̀ wípé àti sísun àti yíyan àti bíbọ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ jẹ màálù ní apá àtọ̀dọ̀ àwọn náà fọwọ́ sí i o hmm. ẹ wá nǹkan míì ẹ máa fi jàmàlà hmm ntẹ yẹn sì lè fi jàmàlà pọ̀ lọ ṣùà. àtọ kí n bẹ sí kí n bẹ mr pọnmọ náà wà ń bẹ òpó èkó wà ń bẹ. àdúgbò bẹ́ẹ̀ bá mọ̀ ti jẹ́ pọ̀mọ́ ọmọ. ọ ti jẹ́ mọ́lù. <laughs> ọ̀dà kò sí pọ̀mọ́ ń bẹ̀ o. <laughs> Ah. ó yá o ẹ jẹ́ á ṣí àárín Vanguard ká tún àwọn àkòrí tó wà ń bẹ̀ PDP ti ní Buhari àti APC ní à ń lo Salami ó ní wọ́n lò ó gẹ́gẹ́ bí n tí wọ́n fi mọ̀ ṣàríkọ́gbọ́n fọmọ ẹlòmíì fún ìkùnà rẹ̀ ni scapegoat ni wọ́n fi ṣe ìròyìn ń bẹ lójú ìwé kẹjọ Vanguard fún tòórọ́ òní. àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní poli Ondo wọ́n ti fọ́n mú báyìí o wípé ó dóṣù kẹtàlá báyìí táwọn ò rí gbà ẹ dákun ẹ mọ̀ jẹ̀bi ọ̀pá wa ni wọ́n ń wí inú ìwé ìròyìn ti Nigerian Tribune níbẹ̀ ni àtìrí kàn bẹ́ẹ̀. Buhari ti ní iṣẹ́ tán fún àràrùmẹ̀ pé kó gbé gbogbo ara ẹ̀ mọ́ relé o gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ olùṣàkóso NNPC àjọ elépo ilẹ̀ wa NNPC board chairman wọ́n ti fi yọ̀ǹda àràrùmẹ̀ pé Ebenezeri wọ́n sì fẹ́ lómìn wọ́n ti fi ha kí ló kọ ẹ̀ ojú ìwé kẹsàn-án Vanguard lẹ́tì máa gbọ́ à ń bọ̀. ẹ ní ìpínlẹ̀ Zamfara ṣé àríwó èyí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni wọ́n ní ọmọ kan tó wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary four ó sì gbèdéwọ́ fẹ́ gbẹ̀mí ara rẹ̀ ni wọ́n bá ná ọ gan pé ìwọ hmm. ìwọ ọ̀ọ́yọ́ sọ̀jọba lẹ́nu. Hmm, hmm. ọmọ primary four. Eh. kí ló rí kí ló irú ìrẹ̀wẹ̀sì ọkàn wo ló lè bá débẹ̀ ojú ìwé kẹsàn-án Vanguard kan náà látún à twenty twenty three tó ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí wọ́n ní amúgbálẹ́gbẹ̀ẹ́ Buhari ńgbà kan ti sọ pé ọ̀ oh, pé Jonathan náà gba tíkẹ́ẹ̀tì APC láti dupò ààrẹ àlá tí ò ní lè ṣẹ ni ẹ̀jẹ̀ á kó lórí eléyìí ìta gbangba Vanguard ó wà ń bẹ ojú ìwé kẹsàn-án làlàyé wà. nínú ìròyìn kan tó ní í ṣe pẹ̀lú àwọn agbésùmọ̀mí wọ́n ní wọ́n sọ pé ọwọ́ ọlọ́pàá tẹ àwọn èèyàn mẹ́ta ọmọ ilẹ̀ ṣinkó kan bẹ́ẹ̀ olóyè ìlú kan bẹ́ẹ̀ àtàwọn mọ́kànlélógún tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn agbésùmọ̀mí àti àwọn ajínigbé wọ́n ti mú wọn báyìí o níbo ní Federal Capital Territory hmm. Abuja. bàbá ọmọ tí wọ́n gbámújò ní tipẹ́tipẹ́ kan báyìí Umar Mutalab bàbá ẹ̀ ẹ mọ ọmọ tí ó fẹ́ gbé sùnmọ̀mí fi nǹkan olóró fọ́ ọkọ̀ òfurufú nílẹ̀ Amẹ́ríkà o bàbá rẹ̀ ti ní a ah, ẹ wò má ṣe o ó ní ó sì ń wù mí kí n rí ọmọ mi lójú ayé mi nígbà tí n bá sì ń ṣẹ̀ṣẹ̀ mi kájọ tún fojú kanra wa lẹ́ẹ̀kan sí i ìròyìn yẹn pé ha abiyamọ kú ọ̀rọ̀ ọmọ o ìta gbangba Vanguard wọn kọ sí. ẹ yóò àjẹ́ ká sẹ̀nu dédé síbi báyìí ká lọ sí ẹ̀ka àpolówó ọjà wa gbogbo ohun tí wọ́n bá ní ẹ jẹ́ kí wọ́n gbé ta sí ti gbọ̀ yín àwọn òkú òmí tẹ́ fi wá sí o à ń padà bọ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ọkàn ọpẹ́ ẹnu tó ń kọrin títóbi olúwa ní ìpéjọpọ̀ àwọn ọmọ ọlọ́run ìsìn ọpẹ́ òwe yìn fún odidi wákàtí mẹ́rìnlélógún ẹ wá jọ́sìn júbà ètò yìí yóò máa wáyé ní ìjọ st hans anglican church mọ̀létẹ́ ìbàdàn bẹ̀rẹ̀ láti aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ keje sí aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ kẹjọ oṣù kínní ọdún twenty twenty two àwọn olórin ẹ̀mí tó lóun ó máa lò níbi ìsìn ọpẹ́ yìí ni evangelist tó ń ṣú ẹ̀tàn evangelist ṣọlá ọ̀làdòyìnbó tòsìn bíi evangelist kẹ́mi rehoboth boys ọlọ́run àfáà súlẹ̀ bùkúnmi fálọ́nà adétún gbẹ̀ngà akínfẹ̀wá tòlúwaṣẹ́dọ́lápọ̀ ṣẹ́gun simon tẹ̀júmadé fámúyídé tòlúwaṣẹ́ ọmọ olùwòsàn àgbà àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ẹ wá ẹ jẹ́ ká jọ́sìn. ọdún wa kọjá lọ o communications international Nigeria, ẹ̀ canada lábẹ́ aláṣẹ àtolúdarí ọmọọba ọlánìyí ọ̀yàtúnyè bàbá àṣà ló ń kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀já àṣà ò bàjẹ́ tájọ ń gbé lárugẹ Adwaje Incorporated Canada ló ń kí gbogbo ẹ̀yin tẹ́ ṣùgbọ́n àwa gbárùkù tiwa nílẹ̀ yìí àti lókè òkun bá kú ọdún tó bá wà láyé gbogbo ọmọ Nàìjíríà pàápàá jùlọ ọmọ Yorùbá tó ń bẹ lórílẹ̀‐èdè Canada ìjọba àpapọ̀ ní Nàìjíríà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti tìpínlẹ̀ Èkó tó ìmọ̀ ìpínlẹ̀ yòókù káfàtà nílẹ̀ Yorùbá tá a sì máa dé àtijọba orílẹ̀‐èdè Canada tó tẹ́wọ́ gbàṣà wa lọ́balọ́ba nílẹ̀ Yorùbá àtàwọn ọ̀tọ̀kùlú jàǹkànjàǹkàn olórin ìbílẹ̀ lọ́lọ́kùnjọ̀kan gbogbo ẹgbẹ́ fíbà lápapọ̀ Nigeria Yorùbá Youth Students Association àdúpẹ́ fún àdúró tìyín ní yà twenty twenty one a tún jọ máa ṣe ni ní twenty twenty two ẹ ṣé púpọ̀ olùkéde ọmọọbọ lánìyàn yàtọ̀ yẹ bàbá àṣà. Ìbàdàn ìlú orí òkè. Hmm. ìrìn ńlá lọ nígbó gbogbo igbó pa lọ́lọ́ àfẹ̀bùjó kó ẹnu sàǹsọ̀fọ̀ ah! kábíyèsí ọba sọ́líò àkànmọ́ adétúnjì ajé ògógónísọ̀ the first ọmọ alùsẹ̀kẹ̀rẹ̀ má lu tìṣẹ́ bàbá sílẹ̀ bọ̀rọ̀ bí aṣọ ọmọ ìbàdàn mọ̀kú ìrọ́jú àkànmọ́ ọmọ ọlọ́yẹ̀mọye ọmọ ìjìléje ọmọ sọyẹ́tẹ́ kí n tó soru mo ṣẹ̀wù gẹ̀rẹ̀jẹ̀ mo jóye mọ̀ jẹ̀ ọmọ ìjìnìjì ọyẹ́ mi léje ọmọ ìjìnìjì ọyẹ́ mi mẹ́fà ọyẹ́ ìpara ìgbẹ́tì ẹni abisọyẹ lọ́yẹ́ pa sún oore o. ọba sọ́líù àkànmọ́ adétúnjì èmi àlẹ́hájà táwa kálítù ọ̀làdọ̀sù ìyá àdínní tilẹ̀ ìbàdàn àtọkọ mi àlẹ́hájì alábí ọ̀làdọ̀sù là ń kí gbogbo ẹbí olúbàdàn àtọmọ ìbàdàn pátápátá pàápàá jùlọ olórí olúbàdàn ti ilẹ̀ àti chief imam ilẹ̀ ìbàdàn àti alfa àgbà ilẹ̀ ìbàdàn pẹ̀lú àwọn ìgbìmọ̀ wọn pátápátá pé àkó àràfẹ́ra kú ọba sọ́líù àkànmọ́ adétúnjì ìpàdé ó dàlìjánu nídẹ̀ra. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, a and wagoy to mention Stand by fuel. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. Country Kitchen, so sweet. Fire for fire, wọ̀ fún olódó. fáyà kù sè. ọlọ́run nípasẹ̀ wòlíì rẹ̀. prophet and evangelist Ezekiel. akíbi ìmàgì ń bọ̀. láti fi nárun gbogbo kùdìẹ̀kùdìẹ̀ kùdìẹ̀ ogun. tọ́ra pálá pẹ̀lú rẹ̀ wọ twenty twenty two. fáyà kù sè. látọjọ́ monday third january. ní thursday ìsọjí ìrọ̀lẹ́ ní láago márùn-ún five pm. wọ́n gba iná agbára láti rìnrìn àjò. twenty twenty two. òru friday seven ní power nine. látàgọ́ mẹ́wàá lẹ́hìn. pákó àkókò eré ẹ̀wọ̀ twenty twenty two nípasẹ̀ fàmì òróyìn ọlọ́lórí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́rọ̀ àlàyé àtàwọn olórí ẹ̀mí tí wọ́n máa pẹ̀lú prophet and evangelist kẹ́ akébíyí máa ṣiṣẹ́ rẹ̀ ṣá o látọjọ́ monday god ní friday seventh january ní ascendant ground jalato bus stop wà fún olódò òkè ìwòrò nìbàdàn christ power evangelical crusade international lẹ́mí mímọ́ pàṣẹ ìsọjí ìfún àkọ́kọ́ ìrìn àkọ́kọ́ ní twenty twenty two wọ́n àgbà nínú àdúrà bàbá bọ́lá ìwà aláwòye dé. àìsàn àtàrùn tó ń ṣe kọ́ńtàdì gbọ́lágun ara ẹ wá bíbà pẹ̀lú ewé àtẹ̀gbò ilé bàbá wa ọ̀nà àbáyọ dé. borí bá ti kún alábẹ́níká wá lọ. lódò bá ti kún àgbàlagbà ọmọ wẹ̀ lọ́rọ́ kan. gbogbo ẹ̀dá tó mí kalẹ̀ hẹ̀. lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ogun tó fẹ́jú tó tó mọ́ wọn. ẹ mọ́kàn ọ̀nà àbáyọ dé. bàbá o. ìwọ náà mọ fọwọ́ ara rẹ jábára. bàbá bọ́lá ìwà aláwòye ti wà nílùú ìbàdàn express ọ̀nà jọ ládùúgbò wọn ẹ sì lè pè wọ́n sórí nọ́mbà yìí o oh eight o oh eighty six twenty three twenty five ninety four àti o oh eight one twenty two fifty two thirty seven seventy nine bàbá bọ́lárẹ̀wá aláwòye ló ní ẹ tújú ká ayọ̀ ló kàn ó. Allahu Akbar akbar ó pé àádọ́ta ọdún fifty years tí bàbá wa ahmed arufai bello mufti àkọ́kọ́ ní old western region tí sheikh gumi gbé àṣẹ islam lé lọ́wọ́ tí wọ́n sì lọ́gì islam lálóye jẹ́ pé ọlọ́wọ́ ba allah bàbá wa ahmed ni ní bàbá chief imam mulẹ̀ ìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí fadilati sheikh abdulkareem ahmed arufai tí wọ́n jẹ́ bàbá fún alhaji kafila ahmed arufai ó múni mùmínà àti gbogbo òkèlè ọ̀yọ́ ṣe é rí pé gire ní sèso re ọjọ́ àlàmísì sí Thursday ọjọ́ kẹtàlá oṣù kínní January thirteen twenty twenty two láṣẹ àkẹṣẹ àdúrà àdọ́tọ̀ ọdún fún bàbá wa Fadilatu Sheikh Ahmed Arufai lábẹ́ àṣẹ bàbá wa Chief Imam ulẹ̀ Ìbàdàn Fadilatu Sheikh Abdulgani Abubakar agbọ́tọmọ kékeré agboolé bódìjà lókè ààrẹ làdúrà yìí ó ti wáyé níbi tí Fadilatu Sheikh Abdulrahim Abdullahi Salati alibari sí ó ti mọ̀ ṣe wá sí lóko gbogbo ẹbí Ahmed Arufai lókè ààrẹ ní umlimuminat al alájẹ káólà ṣe ń pe gbogbo wa láti wá ṣèrántí àwọn ẹni rẹ. ọlọ́run mustapha mi ò lálábàárò wá ṣọ̀rẹ́ emergency kílẹ̀ òní oko tó ṣú. orúkọ mi ò yí padà apostoli yìí náà ni dr smo mustapha jp baba ṣebi ọba olúwa ló pa láṣẹ. is God authorize it. pé that ìránṣẹ́ mi. my servant. ẹ gbàdúrà. pray. for ní nàìjíríà. for nigeria. àti bẹ̀rẹ̀ ní january one. the service from january one. ọmọ àpárí. you to render. ní on the seventh. on the seventh. of january. of oṣù yìí. kì í ṣe friday. on friday. ó òun náà pàdé ní ìṣòro. that is all of us will meet in a video. táwọn jọ fi gbàdúrà. that we pray together. àdúrà ló ń gbà. it's prayer that answers. agbára òkúta. and not power. ẹja gbàdúrà fún ara wa. let's pray for ourselves. àti fún orílẹ̀-èdè Nàìjíríà. and for this nation Nigeria. orí ẹ gbọ́dọ̀ sọrí. your head must be safe. bẹ́ẹ̀ni o gbọ́dọ̀ dára fún ọ. lọ́ra ká pàdé. let's be made in the name of Jesus. ọdún ìmà dùn this year will be collected before your life. in Jesus name alone. amen. amen iṣẹ́ máa wọlé bíbélì wípé ká máa ka iye ọjọ́ wa ká lè bá a fi iye wa sí ipa ọgbọ́n ọdún dé ọdún kò ọdún jọ àádọ́rin ọdún kì í ṣe wàsá abálájọ tí màmá wa sweet mother dikines florence títílayọ̀ ẹ̀rín oṣó aka ìyá marvelous fi ń ta pọ́npọ́n nínú orí ọ̀fẹ́ jésù tó mú kí ayẹyẹ ọjọ́ bíi àádọ́rin ọdún kò bá wọn lókè pẹ́ gbogbo ọmọ ìjọ csc kwara district o ẹ wá akápò yín sí ẹ̀yin olùgbé agbègbè àṣeyọrí quarters ní gàngán sí ẹ dẹ̀wọ́ ọdún ní ọdún pẹ̀lú gbẹ́kejì alága yín ẹ̀yin ti sùúrù lórí community ní gàngán sí ẹ wá bá aláyọ̀ sọpẹ́ pẹ̀lú bí màmá wa dikines florence títílayọ̀ ẹ̀rín oṣó ṣe fẹ́ fi jó dúpẹ́ níwájú olúwa lọ́jọ́ bí rẹ̀ èyí ti ṣe ọjọ́ kejìléní ogún oṣù kínní ọdún twenty twenty two nínú ìjọ CAC mount zion zone five tèmídìrẹ́ quarters gangan sí láago mẹ́wàá òwúrọ̀ ẹ wá bá aláyọ̀ sọpẹ́ ayọ̀ yóò kárí gbogbo wa màmá ọlọ́jọ́ bí ìgbà ọdún ọdún kan ni lọ́nà mobile vigil omi tó wojú ìnálẹ̀ ń dé twenty twenty two bẹ́ẹ̀ ni o ìsọjí alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa overseer doctor ea ojo jp túbọ̀ wá sí the apostolic church nigeria ìbàdàn area headquarters omi tó wojú street ìnálẹ̀ ń dé ìbàdàn tó máa wáyé ní friday seven oṣù kìíní january ọdún twenty twenty two ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di pé ìṣọ́ òru di àfẹ́júmọ́ ọjọ́ kejì ìṣọ́ yìí bó ti wà fáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin ṣàkọ́kọ́ ní ọdún yìí máa wáyé ní the apostolic church nigeria ìbàdàn area headquarters omitowoju street inalende ìbàdàn àwọn tí ọlọ́run máa lò overseer dr ea ojo jp general coordinator olùgbàlejò àgbà ni pastor z o odùgbọ̀sẹ̀ jp ìbàdàn area superintendent metro chairman pastor dr l o ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr e s awojide jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹ̀ ẹlẹ́rìí túkàn lọ́dún yìí lórúkọ Jésù. ọmọ ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí <laughs> ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyan ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún mò ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ pàrọ̀ lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe. níbi ìbímọ o lọ bá mi ṣe. Ah. mo rù mọ́kúnlẹ̀ eh. mo sọ láyọ̀ o wẹ́rẹ́ o bá mi iléeṣẹ́ àjẹbí tradu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe wẹ́rẹ́ ń wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. gbogbo ìbàdàn ẹ̀ dìde ńlẹ̀ àkókò àdúrà ti tọ́ ọlọ́run ọdún tuntun. God of New Year. Olúwa lọ́rọ̀ lábọ̀dé ọdún ayọ̀. Bàbá lọ lónìí sọ fún ọ kí wọ́n náà dìde. Kó o wá gbàrí ọdún tuntun. Torí Olúwa lọ́lọ́ lọ́dún. Jíjókòó sójú kan lọ́dún yìí. Kò bí ọ ni mo ṣe ní kó o wá gbàdúrà. Lọ́jọ́ Sátidé tọ̀sẹ̀ yìí. Nínú àkànṣe ìpàdé àdúrà. Ọlọ́run ọdún tuntun. Aago mẹ́fà òwúrọ̀ lọ́jọ́ Sátidé. Ó ní gbogbo èèyàn ti pé bíbà. Sílè Love of Christ Global Bible Church. Tó wà ní Ọ́dàbí Barracks. Sọ́ọ̀mẹ̀lì Ìbàdàn. Gbogbo àgẹ́ máa bọ̀. Ẹni tí ò ní ṣe ẹni tí ò kọ́ dé. Máa bọ̀ lọ́jọ́ Sátidé tọ̀sẹ̀ yìí. Tá òwúrọ̀ ọjọ́ sátidé aago méjìlá ọ̀sán la ó parí kánsẹ́lì ló máa tẹ̀lé lọ́jọ́ sunday ní anointing service níbi tí gbogbo èèyàn yóò ti bí òróró tí wọ́n dání máa kẹ́gbẹ́ jésù ìyẹn láago mẹ́fà òwúrọ̀ lọ́jọ́ sunday gbogbo ọ̀nà ló jásí jọ love of christ good bible church tó wà ní old army barracks sọ́mẹ̀lì ńbàdàn bàbá àti mama love ni ó gba gbogbo èèyàn lálejò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kí ẹ máa pè sí zero zero three nine two one eight eight fifty ayọ̀ ń bẹ́nu ọdún ọlọ́run ọlọ́bọ̀dé ọdún ayọ̀ lórí kò wá gbà tiẹ̀ náà ajá balẹ̀ ajá balẹ̀. tó ń tẹ́ ẹ̀ mọ́ jẹ òun náà la tún gbé dé yìí o ẹ wá mú etí bora bí aṣọ ẹ farabalẹ̀ dáadáa látàrí mọ̀lẹ́mọ̀lẹ́ ṣe é fi ara balẹ̀ fóònù aago kan ọ̀sán. <laughs> ẹ má bínú jàre ẹ dájẹ́ mọ́lé wẹ̀lé ẹ má bínú. ọjọ́ tí wọ́n bá fi ọ̀bẹ rẹ̀ lé gbá ọ lẹ́nu kóde kan lónìí àwọn ẹ má bínú. ọmọ wa kan ni nígbà wà rédíò nàìjíríà àkúrẹ́ ní positive fm láti sọ pé wàhálà ẹni tí kíníkà bá ṣèyá rẹ̀ nípa bá rí mẹkáníìkì yóò ṣe kàn àwọn mẹkáníìkì association wọ́n sì wà bá ó ti dìtàn lónìí tí wọ́n ṣe fún ó ti dìtàn ẹ má bínú jàre àwọn alásọjá sọ̀rọ̀ ni wọ́n èé e wo lẹ̀ wọ́n tó mọ àwọn àgbélẹ̀rọ ọ̀rọ̀ tó lè kó bá ẹ̀ dá. Mm, mm, look before you leap. ọ̀dà o já bẹ̀rẹ̀ níbi ọ̀rọ̀ tí ààrẹ wa sọ lánàá all right máa mm. ń ṣe wọ́n lọ́wọ́. ẹ jẹ́ mi ó ṣẹ̀yìn lọ́wọ́ fẹ́rẹ́fẹ́ ojú ìwé kejì punch láàsì ti kọ́ mu ààrẹ orílẹ̀-èdè yìí ọ̀gágun tó ti jagun gbébọn ti fẹ̀yìntì àná òde yìí ti ṣe ọjọ́rú Wednesday ní wọ́n tún tún ọ̀rọ̀ sọ pé gbogbo ní táwọn ti sọ tẹ́lẹ̀ lórí ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ táwọn èèyàn ń pariwo páwọn fẹ́ ní táwọn ti sọ tẹ́lẹ̀ pé kò ṣeé ṣe orí kò ṣeé ṣe tàbí kò tí ì lè wáyé orí ẹ̀ náà làwọn sì dúró lé lórí o wọ́n ní lásìkò tá a tiẹ̀ wáyé bàbá tiẹ̀ wá ń wá ojútùú sí làlúrí ètò ààbò eléyìí tí ń bá wa fẹ́ra kì í sọ̀rọ̀ ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá state police kì í ṣe eléyìí ọlọ́kàn lásìkò tí à ń sọ ìta wàyé o ààrẹ buhari ní nípa ti mímọ́ wá ojúpọ̀nà ibi wọ́n mọ̀ daran jẹ̀ tí wọ́n ti máa daran jẹ grazing route eléyìí tí àwọn dàbẹ̀ ń jò ní táyé ìjọba ń jọ wọ́n ní ó dàbẹ̀ ń pé lẹ́yìn náà ó tún fẹ́ mú yes yóò fẹ́ mú yes orí ẹ̀ náà làwọn náà sì tún wà láti lè bá a yanjú wàhálà gbàgbós ojoojúmọ́ láàrin àwọn àgbẹ̀ àtàwọn darandaran eléyìí tí ń bẹ nínú orílẹ̀-èdè nàìjíríà yìí láòkò tí wọ́n ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí ìkànnì Channels Television tí ń bẹ ní orílẹ̀-èdè yìí òun náà ni ààrẹ sọ̀rọ̀ tí ó sì ní nípa yíyọ̀ǹda Nnamdi Kanu tí àwọn ẹ̀yà Ìgbò ń béèrè fún àtàwọn èèyàn kan lórílẹ̀‐èdè Nàìjíríà kò tí ì lè kan eléyìí o ní àsìkò tá a wà yìí o kò tí ì lè kan eléyìí o ìyọ̀ǹda rẹ̀ ò tí ì lè wáyé lásìkò tá a wà yìí o torí àwọn nǹkan kan àwọn nǹkan kan àti àwọn nǹkan kan o. ẹ kí ni ààrẹ Buhari kí ni wọ́n parí ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn Channels Television sí làwọn tọmọ̀rọ̀ gbọ́ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fèsì ọ̀rọ̀ lọ́tún lọ́sì àdó ọ̀rọ̀ ń bú gbàmù níwá lọ́tún gbogbo ẹ̀ ṣàǹkọlùra wọn lára àwọn tó fèsì láti rí ògbóǹtagì ẹgbẹ́ alátakò nínú òṣèlú lórílẹ̀‐èdè yìí People's Democratic Party lára àwọn tó tún fèsì ọ̀rọ̀ lẹ́gbẹ́ Afẹ́nifẹ́re àwọn méjèèjì láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọbẹ̀nu àtẹ́lu ojú tí ààrẹ Muhammadu Buhari fi wo ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá àpínlẹ̀ tí ààrẹ ní ò lè wáyé igun méjèèjì ni kò yé orí bẹ́ẹ̀ o ká mọ̀ páyà ọlọ́run o Ọ̀hánèzè Ndigbo sọ ń tiẹ̀ pé nípa yíyọ̀ǹda àti fífún Nnamdi Kanu lómìnira orí ẹ̀ làwọn wà o Ọ̀hánèzè ní orí ẹ̀ ni àwọn wà èyí sì ni ojútùú òṣèlú ẹyọ kan oṣù political solution tí ó lè yẹ kí ọ̀rọ̀ yìí ó yanjú bí bẹ́ẹ̀ kọ́ bí ìgbèyàn kan sun ọjọ́ bí sí ọjọ́ mi ọjọ́ rẹ ni o ìròyìn yẹn ó jù bẹ́ẹ̀ lọ o ó jù bẹ́ẹ̀ lọ mo sọ fún yín mo ní wọn kàn tiẹ̀ kọ́kọ́ fẹ́ ṣẹ̀yìn lọ́wọ́ ni àbọ̀bọ̀ àbọ̀ bọ̀nsúè bọ̀bọ̀bọ̀ bọ̀nsúè all right ẹ jẹ́ ká lọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune tó wà níwájú tì ń báyìí ọ̀rọ̀ lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó wáyé lánàá lórí ẹ̀rọ móhùnmáwòrán ní àná níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ po ààrẹ wa lọ́fun pọ̀ látàrí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà ààrẹ muhammadu buhari ó ti ṣàlàyé ọ̀rọ̀ báyìí síwájú sí i lára àwọn ọ̀rọ̀ tó sì jáde ní pé kọ̀ọ̀kan ń àgúnláàgún tẹ̀tẹ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ tẹsẹ̀ bọ bàtà tó ń bá bọ́ sílẹ̀ borí ẹ̀ bá ti rọ̀ mọ́ kógó ọ̀sọ́ ọ̀hún bí ọ̀wọ̀ hmm. ààrẹ wa muhammadu buhari lánàá ló sọ ọ́ nígbà tí wọ́n ń bi léèrè wípé nínú ẹgbẹ́ rẹ̀ all progressives congress ṣé kò tiẹ̀ fojú sẹ́nì kankan la wípé lágbájá báyìí èló ṣeé ṣe kí nǹkan sẹ̀nù rè fún lọ́ba làmọ́lẹ̀ gbàṣàgbọ́à lálẹ́ àná wípé gbogbo ń tẹ̀m̀bí mi yé yàn kàn mí ó nítorí wípé ṣe é rí ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá sọ pé nìyọ́ ọ̀bọ̀ síbẹ̀ ẹ̀jẹ̀ kọ́ máa bọ̀ ó ní nǹkan tó sì kan òun ìní pé gbogbo àwọn nǹkan bí nǹkan ṣe ń lọ là ń kọ́lẹ̀ bí nǹkan ṣe ń lọ là ń kọ́lẹ̀ ẹnikẹ́ni ọ̀wá gbọ́dọ̀ pèmí kéèpì wá jẹ́rìí kan nílé ẹjọ́ torí pé tẹ ẹ bá pè mí tí n bá lọ jẹ́rìí ó ń dàn wọ́n wọ́ jẹ̀gbọ̀n nítorí pé bó ń kàkù ṣe ń ṣe gbogbo ẹ̀ náà là á ń kọ èmi sì ń fi òye gbé torí pé òye làgbà máa wò ẹ wò ó ẹ wò ó ìtọ́kàn mi jù ò ní pé ẹ̀jẹ̀ ni ọba fẹ́ tẹ́rí sí kọ́ wa tẹ́rí sí o ó ní bóyá mo wálé nìkan nínú ẹgbẹ́ òṣèlú APC èmi ò ní èmi èmi kẹ̀ èmi ò lẹ́nìkankan pé bóyá alágbájá ni kọ́ wa bọ̀ ń àmọ́ tí n bá tiẹ̀ wá dárúkọ ẹnìkan ó ṣeé ṣe kí wọ́n tún yọ kúrò mbẹ̀ wọ́n mọ̀ jẹ́ kí ọ láǹfààní láti ṣe torí náà ẹ jẹ́ ń sẹnu ní déédéé síbí Buhari tẹ̀síwájú ó ní lára àwọn nǹkan tí ọ̀fà tóun ò fi buwọ́ lu àtúntò sí ìwé ìlànà òfin wa ṣètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà Electoral Act Amendment ó ní ẹ wò ó gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ó yá máa fi àǹfààní lẹ̀ fún àwọn èèyàn láti mú lágbájá ni tàbí tàmẹ̀dò tàbí ìgbésẹ̀ kan pẹ̀lú ìgbésẹ̀ míì ó ní eléyìí ò fi àyè lẹ̀ fún options láti yan àwọn èèyàn tí wọ́n bá ń fẹ́ o ó ní torí pé tá a bá kàn gbé ìlànà kan kalẹ̀ fún wọn wípé báyìí nìkan ẹ̀ ti ṣe a ò wà democratic a ò ṣe ìṣe òṣèlú àwa ara wa kọjá pé ìfẹ́ aráàlú kò sì lè bá a máa jọba ẹ kó nǹkan mẹ́ta dàálẹ̀ fún wọn ẹ sọ fún wọn pé kí wọn ó mú kan ni ìtọ́kẹ́ mi níbẹ̀ ẹni mo ṣeun nígbà tí wọ́n tún bi ààrẹ síwájú sí wípé ipò tí àwọn ọba aláyé wà lórílẹ̀‐èdè nàìjíríà nínú ètò ìṣàkóso pé ọmọ dàbí ẹni pé ẹ̀dẹ́yẹ sí wọn ò ní rárá o ṣe é rí àdẹ́yẹ sí wọn a ṣẹ̀ṣẹ̀ wá pèyàmọ̀ ojúṣe ètò yẹ kó jẹ́ ti àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ ni nítorí pé àwọn ni wọ́n mọ gbogbo àwọn tí wọ́n jọ ń gbé látàrí eléyùn wàhálà tí ń bẹ́lẹ̀ láàrin àwọn àgbẹ̀ àti àwọn fúlàní tí ń daràn káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà èmi ń fojú wò ni pé kò yẹ kí irú eléyìí ọmọ wáyé níbi tí a ti ní àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ tí wọ́n ti jọ ń gbé láìmọye ọdún tí ò sì sí wàhálà kankan kí wàá ló dé tó pé àkókò yìí wàhálà ojoojúmọ́ ni wọ́n ń gbé ẹjọ́ rẹ̀ wá kàn mọ́lé wọ́n ní fún àpẹẹrẹ ọláwọn gómìnà méjì <clears throat> wọ́n wá bá òun láti wá ṣe wípé àwọn níṣòro pẹ̀lú àwọn fúlàní dáradára ó ní ọ̀yọ́ state ọlọ́wà àti ìpínlẹ̀ kan ó ní sẹ́ẹ̀sì wàá mọ̀ àwọn fúlàní darandaran tí wọ́n mú ẹjọ́ wọn wá pé wọ́n wà nínú àwọn igbó àti agejò ọgbẹ́ wọn báyìí pé wọ́n ń jẹ oko àwọn wọ́n ń dá wàhálà sílẹ̀ nǹkan kan ó lóun sọ pé wẹ́ gẹ́gẹ́ bí tèmi mọ̀ àwọn àgbẹ̀ àtàwọn fúlàní wọ́n mọ̀ tíjọ́ ń gbé tipẹ́tipẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà kí ló wá fà á lákòókò yìí ẹ lọ béèrè lọ́dọ̀ àwọn tọ́jà ṣáájú yín mo sì mọ tí mò ń sọ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n wà nídìí àṣà àwọn tó wà níbílẹ̀ àwọn orí adé ọ̀run lẹ̀kẹ̀ ẹ bá wọn ṣèpàdé pọ̀ torí pé ajá ti ń rí ni tí ọba ń yọ̀rù tí ń yọ̀rù tọ́ba rí ni tọ́ba bẹ̀ sí ní gbó à kínní kan ló ti ṣẹlẹ̀ o ẹ lọ wòra yín dáadáa kẹwàá tún jábọ̀ nǹkan tó ń fà á Buhari ti sọ ohun pé kọ̀ọ̀kan òun ẹnikẹ́ni tọ́rí ẹ̀ bá gbé e pé ní yọ̀ọ̀bà tẹsẹ̀ bọ́ bàtà tó ń bá bọ́ sílẹ̀ ní ọdún 2023 ó ní kọ́lọ̀ǹgọ̀ ràn án lọ́wọ́ o. ìròyìn ẹ̀ ń bá láyà kọ́ wá wọ̀ ọ́n gbogbo òwe ìròyìn tó jáde fún tòní náà lọ́kọ́ gẹ́gẹ́ bá a ti ṣe kọ́kọ́ wí fún yín. ẹ wá jẹ́ àtẹ̀síwájú ká lọ sí Àbújá ilé agbára níbi tí àṣẹ ti ń jáde látọ̀dọ̀ ìjọba àpapọ̀ lásìkò tá a wà yìí pé lẹ́yìn ọ̀rẹ́yìn ìjọba àpapọ̀ ti gbé ìwé wọ́n ti gbé ìwé àkọọ́lẹ̀ tí wọ́n fi èdìdì òfin dè wípé ó ti dòfin pé gbogbo ẹni bá ti ń jẹ́ bandit ti di terrorist ẹni tí à ń pè láwọn géńdé agbébọn adàlúrú wọ́n ti di agbésùnmọ̀mí tààrà báyìí èdìdì òfin ó ti di. gazette yes gazette lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn ti punch fún tòórọ́ òní ìjọba àpapọ̀ nàìjíríà ti kéde wọ́n sì ti gbé èdìdì òfin tí wọ́n fi de òfin tí ó mọ̀ jẹ́ ká dá àwọn dàlúrúdàlúrú báńdíìtì mọ̀ gẹ́gẹ́ bí agbésùmọ̀mí wọ́n ti kéde ẹ̀ bóde ìtànsọ yìí wọ́n ní ẹni tí í ṣe ọ̀mọ̀wé Umar Gwandu olùrànlọ́wọ́ pàtàkì àgbà lórí ètò ìròyìn sí agbẹjọ́rò àgbà àti mínísítà ètò ìdájọ́ nílẹ̀ yìí Abubakar Malami SAN ẹni ló fi àtẹ̀jáde yìí ló fi tó oníròyìn lọ́wọ́ tó sì ń tó ẹ̀yìn náà létí wọ́n wá lé bẹ́ẹ̀lì tí wọ́n mọ̀ pé ńgbà wọ́n fèdìdì òfin di àkọọ́lẹ̀ náà pé ó kúrò lábàá ọ̀dàṣẹ gazette number two one two volume one oh eight tí wọ́n fi síta lẹ́kọ̀ọ́ tí wọ́n sì kọ́ déètì ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún twenty twenty one sí lábẹ́ àkòrí ìfiléde ìjọba government notice number one sixty nine gbogbo dédé náà àti dédé náà ní english tẹ́yìn ń gbọ́ tí wọ́n kọ sínú ìwé ìròyìn òun náà ni pé ìjọba àpapọ̀ nàìjíríà wọ́n ti pàpà kéde àwọn dàlúrúdàlúrú agbébọn tó ń pè ní bandits wọ́n ti kéde wọn bí agbésùnmọ̀mí tààrà ẹ lọ gba balance ní tèmi ka ojú ìwé kẹsàn punch ni wọ́n kọ sí o. ọ̀dà ọ̀rọ̀ lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣẹlẹ̀ lálẹ́ àná pẹ̀lú ààrẹ wa ìyìn tó sùn yọ̀ǹbẹ̀ ọ̀pọ̀ ẹ lè lọ wá àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí kẹ́ ẹ bójú wò dáadáa fúnra ara yín. wọ́n ní Buhari ó tún ti kéde míì síta báyìí ò wípé Arárùmẹ̀ Kóńdé lórí àga kí ìyàwó Ọ̀kadìgbò kó bọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí alága àwọn ìgbìmọ̀ olùdarí NNPC ààrẹ Muhammadu Buhari ó ti kéde ẹ̀ síta báyìí wípé sẹ́nitọ̀ Ifeanyi Ararume tẹni tí í ṣe alága tẹ́lẹ̀ fún ìgbìmọ̀ àti àwọn olùṣàkóso NNPC Nigeria National Petroleum Company pé kóńdé lórí àga kí sẹ́nitọ̀ Margaret Chuba Okadigbo kó sì bọ́ síbẹ̀ báyìí ní September nineteen twenty twenty one òun náà ni Buhari ló buwọ́ lu àtótó àwọn ìgbìmọ̀ tí wọ́n mọ̀ darí àjọ ti NNPC pẹ̀lú Ararume gẹ́gẹ́ bí alága ní ìbámu pẹ̀lú igun ìdásílẹ̀ iléeṣẹ́ náà ṣùgbọ́n ní november twenty three twenty twenty one ẹni tí í ṣe akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kó tó di ọjọ́ kan tí wọ́n ó búra fún àwọn ìgbìmọ̀ ló kéde pé buhari ó tún ti bọwọ́lù o wípé kí wọ́n sì dáwọ́ dúró náà lórí ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ náà báyìí àtẹ̀jáde kan ìtọ́wáyé látọ̀dọ̀ ẹni tí ń gbẹnusọ fún ààrẹ wa Muhammadu Buhari Fẹ́mi Adésínà lánàá ló kéde pé Margaret Ọ̀kadìgbò opó sẹ́nitọ̀ Chuba Ọ̀kadìgbò ẹni tí yọ bọ̀ sórí àgànà gẹ́gẹ́ bí alága tuntun fún NNPC gbogbo òwe ìròyìn tó jáde láàárọ̀ yìí làwọn náà mú nǹkan kan pa tọ́ ọ fẹ́rẹ̀ gẹ̀gẹ̀ ẹ já lọ sí ojú ìwé kejìlá ìwé ìròyìn punch fún tòní ó wá kéré ó tóbi gbogbo ìwé ìròyìn tó jáde lónìí náà lọ́fẹ̀ẹ́ kọ̀ nǹkan kan àbó míì nípa ìròyìn tó ní í ṣe pẹ̀lú oyè jíjẹ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lásìkò tá a wà yìí àwọn afọbajẹ ti sọ̀rọ̀ sókè wọ́n ní kò sí ilé ẹjọ́ kankan tó dá àwọn lọ́wọ́ kọ́ láti fi ah, sẹ́nitọ̀ Balógun jẹ pé kó di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn hmm. ìròyìn ń rèé o ní fẹ̀rẹ̀fẹ̀ bó tiẹ̀ jẹ́ pé bí a bá ṣe ń dìde lórí àjà àbálẹ̀ lóòrọ̀ yìí tí mayor Isaac Brown bọ́ síbẹ̀ tí yóò máa mú ètò situation room láti Fresh FM wá ti gbọ̀nyìn àjọṣepọ̀ kọ́ńbò ni bá a ti máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan pẹ̀lú ojúkojú èmi àti Isaac Brown láàjọ máa sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú awuyewuye àti kí ló ṣeé ṣe kó jẹ́ ojútùú ojútùú tààrà ojútùú láíláí sí ọ̀rọ̀ oyè jíjẹ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn eléyìí tí ó ń wáyé lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí ẹ jẹ́ múròyìn tó ní í ṣe pẹ̀lú ẹ̀ wá sí etí gbọ̀nyìn àwọn ọmọ ìgbìmọ̀ afọbajẹ wọn jẹ́ ọmọ ìgbìmọ̀ Olúbàdàn ní ilẹ̀ Ìbàdàn àwọn náà ni wọ́n ti sọ wípé gbígbé àwọn ga sípò ọba si léyìí tó wáyé lábẹ́ ìjọba tó kó gba sílé wọ́n ní eléyìí o kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú pé kí sẹ́nitọ̀ Lékan Balógun tí í ṣe ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kọ́mọ́ di Olúbàdàn tààrà lásìkò tí a wà yìí mẹ́wàá ọmọ ìgbìmọ̀ Olúbàdàn àwọn náà ni wọ́n dánu jọ tí wọ́n sọ níwájú àwọn oníròyìn bíi ìpàdé oníròyìn kan tó mọ̀ pé wípé kò sí àní àní kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n tàbí tàbí ṣùgbọ́n ò sí nínú ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yìí àti pé sẹ́nẹ́tọ̀ Lékan Balógun òun náà ni yóò bọ́ sórí àpèrè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ní àsìkò tá a wà yìí ọ̀rọ̀ pọ̀ wọ́n ṣàlàyé rẹpẹtẹ eléyìí tí ó jẹ́ kí kálukú ọmọ ibi tí nǹkan dé dúró tí ò sì ní í sí pé ó rújú kódà òsì Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àgbáòye tajudeen ajibola àwọn ní ọ̀rọ̀ gbogbo ọmọ bíbí ilẹ̀ ìbàdàn nílé lóko tó fi dẹ́yìn odi wípé kí wọ́n kọtí ọ̀gbìn sí àwọn gbọ́ yìí sọ yìí ọ̀rọ̀ amúnú ẹni ru òkè kí wọ́n yàgò fún kí wọ́n jẹ́ kí àlàáfíà ó jọba nílẹ̀ ìbàdàn kẹ́nikẹ́ni ọmọ dayẹ̀pẹ̀ sí gàrí àlàáfíà eléyìí tí ò yinrin rí ní ilẹ̀ ìbàdàn ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ni kẹ́ẹ̀dó de ojúkojú àti situation room pẹ̀lú báyọ̀ fálékè àti Isaac Brown níbi tá a ti mọ ìyànnà ní àwọn nǹkan yòókù tó yẹ kẹ́ ẹ mọ̀ ẹ lọ́wọ́ gba balance eléyìí tí mo kà é ẹ lọ́ọ́ rí gba balance ẹ̀ ojú ìwé kejìlá punch tó jáde lóòrọ̀ yìí. kó tó di pé a lọ sí ẹ̀ka ìpolówó ọjà ẹ gbọ́ ìròyìn eléyìí náà ìròyìn ẹ̀gbin gbóhùn ni o èyí tán ti ń ṣẹlẹ̀ ní Àbújá tí í ṣe olú ilẹ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn èèyàn jẹ́ olùgbé nílùú Àbújá wọ́n ti bẹ̀ sí ní korojú sí àwọn mọ̀jẹ̀sí tí wọ́n lu ìgboro pa pẹ̀lú iṣẹ́ bábíà ńlá èyí tí wọ́n ń ṣe ní ojú òpópónà níjojúmọ́ ayé báyìí wọ́n ní àwọn ọmọdé kéékèèké mọ̀jẹ̀sí tó ẹ̀kọ́ wà nínú iléèwé wọ́n ní ní àwọn kan ti ń lò báyìí o láti máa fi tọrọ báárà ní ọwọ́ àwọn tí ń wa ọkọ̀ lọ àti àwọn èèyàn tó bá ń rìn lọ pẹ̀lú olùgbé nílùú Àbújá níbi tí ṣolú ilẹ̀ wa ní Nàìjíríà wọ́n ní bí ìgbà téèyàn bá ń fẹnu àbùkù kan ni ká sọ pé ìṣesí àwọn ọmọ yìí ó ti mú ìdójútì bá orílẹ̀-èdè nàìjíríà wọ́n lọ kọjá ìdójútì nìkan wọ́n ní lára àwọn nǹkan léè tí ò tún dáa tí wọ́n ń ṣe ni pé àwọn ọmọ yìí lẹ́yìn pé wọ́n ń tọrọ báárà èyí tí ò bójúmu wọ́n ní wọ́n tún ń ṣe àfọwọ́rá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí tí ebi hàn lójú wọn tí wọ́n sì wọ aṣọ bíi aṣọ àkísà sọ́rùn náà ni wọ́n mọ̀ lé ọkọ̀ mú lójú òpópónà tó sì jẹ́ pé àwọn ìyá wọn kò jìnnà sí wọn o ńṣe làwọn ya wọn wọn ó tú wọn dálẹ̀ pé ọ́yá ẹ mọ̀ nsó ẹ gbé páànù lọ́wọ́ ẹ mọ̀ sí bábíàlà lọ́dọ̀ àwọn onímọ́tò yìí pé gbà tó jẹ́ pé bẹ́ẹ̀ náà nìyà ń jẹ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé wọ̀nyí tí wọ́n ń sáré tẹ̀lé àwọn ọkọ̀ àpapà nígbà tí ọkọ̀ bá rìn jẹ́jẹ́ tí go díẹ̀ tó fẹ́ wà wọ́n tọrọ báárà wọ́n ní wọ́n ti pín ara wọn ní báṣibáṣi káàkiri apá àbítọ́ ẹ̀kí wọn ó dúró sí wọ́n ní bí wọ́n ṣe ń lé onímọ́tò mú ni wọ́n lé ọlọ́kadà mú àti àwọn èrò míì tí bá ń lọ wọ́n dédé bu aṣọ èèyàn míì so wọ́n bẹ̀ bá wá wò wọ́n bí wọ́n ṣe jẹ́ ọmọdé tó yíè ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó dunni jọjọ ni pé ṣèbí àwọn èèyàn kan ń ló bí wọn pàápàá àwọn tó jẹ́ ìyá wọn wọn ò jìnnà sí wọn kí ni ń ṣẹlẹ̀ sí wa gan lórílẹ̀‐èdè nàìjíríà ìròyìn ara nǹkan tí ó ń fẹ́ àbójútó ni ẹ jẹ́ kí a lọ kà á lójú ìwé ìròyìn daily sun ni wọ́n kọ síbẹ̀ láàárọ̀ tòní. àbújá hmm? ló ní. wọ́n tọrọ bára eléyìí. wọ́n bọ̀ ọ̀nù gíláàsì ń challenge. ẹnu mi ló yà o èmi ò mọ̀ pé ah, ìwọ náà. Ah, wọ́n ra gidi bíi kí wọ́n fọ́ gíláàsì wọlé sínú ọkọ̀ mọ́. wọ́n kọ̀kọ́ ṣe é gbà táwọn ọ̀wà sọ́dọ̀ rẹ̀ wọ́n bá yíjú pìrí wọ́n bá máa fi kíní nu. gíláàsì rẹ̀ ah, mo wá ṣe bí ọ̀rọ̀ lọ jáde ní òní tí àṣẹ ọ̀tẹ̀lé ìjọba hmm. ti pé àwọn palẹ̀ gbogbo wọn mọ́ lọ síbì kan. níbo níbo níbodè ìbò wọ́n ní wọ́n gbé ọ lọ sí agbègbè ibì kan lọ́nà àkínyẹ̀lé àkínyẹ̀lé pé wọ́n fún ọ ní bùgbé tó bójú wó tó ṣe é rí tó dùn dáadáa. ṣé wọ́n sá ń bẹ̀ ni àbáwọn tuntun ló wọ̀lú. bí wọ́n sá bí tuntun ló wọ̀lú ìtẹ́mi mọ̀ ni pé ìjọba sọ pé kò ní sí ntọ́jọ bẹ́ẹ̀ nígboro ṣùgbọ́n àti tó ń rí bọ́ọ̀ bá wá fẹ́ rí èyí tó tiẹ̀ tàbùkù èèyàn jù ẹ lọ sí ẹgbẹ́ ààfin lọ́jà àbá ah, ní ah, ọjà àbá ah. ẹ tó máa dún wọ́n ṣe ìgbà tí wọ́n gbọ́ ń gbọ́ mọ́tò kan fọn fọn fọn rárá o hmm. wọ́n pọ̀ ń bẹ̀ èyí tó gbọ́ ọmọ tuntun lọ ọmọ tó ti di géńdé ń bẹ̀ ń bẹ̀ láàrin wọn tó bá sì ti di ọwọ́ ọ̀sán báyìí àwọn èèyàn ó tù ká lọ sáàrin gbòòrò ìlú ni wọ́n ń ṣe ọ̀rẹ́ mi kan tó dé fún ọdún kérésì wọ́n wá gbé sọ́kọ̀ ó dé láti ìlú èbó àwa ń káàkiri. òkú ọwọ́ àwọn àdúgbò tó dáa. èmi tẹ ọmọ pé challenge ti fine ìkànnì ọ ọwọ́ àgbẹ̀ lọ jábà. èmi ò ṣe bá gbàbẹ̀ kọjá ni ìkànnì ọ kí ni mú ọ ní ìsìn. o ṣe dáadáa o ṣe gbé ẹ lọ sọ́nà jẹ́ǹbẹ̀ wọn ẹ a padà débẹ̀ náà. ẹ gbà bí ó súyà kọjá. <laughs> a padà débẹ̀ nígbà tí ó fi ìbò burúkú kan gbà lónìí ha táwọn ọmọ táwọn wí ìdí táwọn bẹ̀rẹ̀ sí ní gbá ìhàgàgàgà bámbíyàlà wádìíyàdì èkó ṣe kankan tó fẹ́ fọ̀. bámbíyàlà ó ní ah why is everything so chaotic ah mo ní èwo ní jẹ́ chaotic aya rẹ̀ wà ń já bí ìgbà wọn fẹ́ jígbénu ọkọ̀ ah. ẹ wá wo irú eléyìí ó fàyè gba tourism ìrìn àjò afẹ́ látàwọn tourism kan nù tourism kan nù ìrìn àjò afẹ́ kan nù. ètí wọ́n rí wọn. ètí wọ́n rí wọn yọ ọ náà kọ sínú ọkàn láéláé ni pé ìgbà tó ń gbà lẹjọ gbàtẹ́gùn afẹ́ káàkiri o. tourism kìyọ́sì <laughs> ni tourism tó wọlé o. orí kìyọ́sì bí kan o ọlọ́run ọba wa ṣe àdúrà náà láwọn gbà àdúrà yìí náà ni ẹ àdójú ọjà. ajá balẹ̀ ajá balẹ̀. pàdí mi tó já e jù. wàá ṣeré ọmọ ìyá mi. Ah, ah, ìgbà wo ló ti ṣẹ̀ṣẹ̀ já ẹṣin ọkọ̀ tuntun eléyìí. ọkọ̀ tuntun báwo. ikọ́ ṣoṣo tó mọ̀ mímọ̀ náà ni. irọ́ ni o ní mọ́tò tó ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe ṣe tó fọ́ dàbí tuntun báyìí. iṣẹ́ ọwọ́ service king lórí yẹn. tẹ bá fẹ́ sí mọ́tò ṣe kó dàbí tuntun service king auto servicing company tó ń sọ mọ́tò di tuntun bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé èyíkéyìí ìtọ́jú ara ọkọ̀ tẹ́ fẹ́ ṣe bó bá jẹ́ mẹkáníkì medical bó jẹ́ body work ẹ̀dá gbogbo ẹ̀dá service king àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàlódé ni wọ́n fi sọ mọ́tò di tuntun lọ́dọ̀ wọn èyíkéyìí páàtì ọkọ̀ tẹ́ bá ń fẹ́ direct ni wọ́n kó ọ wọlé látòkè òkun American cars Japanese cars tó fi dórí German cars diagnosis ìyẹn àyẹ̀wò ni wọ́n akọ́kọ́ ṣe kí wọ́n tó dáwọ́lé mọ́tò rẹ wọ́n mójúlẹ̀jà ìgbàlódé spray painting tó fi mọ́ baking tinútẹ̀yìn ni wọ́n sì fọ mọ́tò fún gbogbo oníbàárà wọn tí wọ́n bá parí iṣẹ́ bí ọba ni service king gua sí plot thirty six college crescent abel kóyèjọ layout òkè àdó Ìbàdàn zero nine one three five zero zero zero zero three eight four service king ọba tó ba lórí gbogbo mọ́tò. Operation seven seven seven. Ìbádàdúrà yẹn tún ti ṣe lọ́gọ́ twenty twenty two. Nínú ọdún titun. Ọlọ́run ìbádọ́ẹ̀ka ìdè àgbà. Bàbá nìkẹ́ ọ̀rọ̀ kan. Àṣẹ ah, lọ́gọ́. Ayé tó lọ́gọ́ twenty twenty two àdínà. Ó yá ká lọ gba àṣẹ láti ṣògo. Operation seven logo. Ìṣẹ́lógún. Fún Sunday méje, Wednesday méje àti Friday méje. twenty twenty one ní ọlọ́run tó pé wòlíì emmanuel kẹ́hìndé akọ́dé bàbá kíkì ọ̀rọ̀ kan tó fi máa yọ̀ǹda ìrànlọ́wọ́ tọdún tuntun fáwọn èèyàn àkórí ẹ̀ nítorí tí olúwàjú ó fà yóò ràn mí lọ́wọ́ gbogbo ẹni bá fara hàn ọlọ́run ló máa ràn wọ́n lọ́wọ́ gbogbo èèyàn ló tó máa ràn wọ́n lọ́wọ́ ní twenty twenty two pẹ̀lú ìpínyà lórí prophet amos ọlárẹ̀wájú ọ̀dẹ́yẹmí prophet prince ẹ̀yàdí adégbìtẹ̀ e prophet káyọ̀dé òrì bàbá àti prophet emmanuel kẹ́hìndé akọ́dé lọ́dún gbàlejò lọ́jọ́ Monday, mẹ́fà ìdájí la ó máa dé nfa tún sí. ọjọ́ wednesday mẹ́sàn-án òwúrọ̀ nìyẹn ní títí lọ pẹ́. ìṣòro náà ní ní friday ìyẹn nfa tún sí. christ in love the people global ministry. ọkọ̀ tuntun fẹ́ bọ̀ ayé rẹ̀ wá gbàdúrà. ọlọ́run ọláyẹmí ọmọ ilé akéwàre ó tún bọ́ ní ìbàdàn pẹ̀lú agbára ìyanu. ìlú ìbàdàn ti fẹ́ gbà ìgbàlejò agbára ìyanu ọlọ́run ẹ̀mí mímọ́lá kọ̀ tún lọ́dún tuntun fún iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu tí ò ní jẹ́ òtòfòròfò lọ́dún twenty twenty two láti pàṣẹ ní ta fún láṣẹ iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu fún ìrántí wọn tá a wà yìí ìyẹn àpọ́sítọ̀ ọláyẹbí ọmọ ẹlẹ́dùnmarè ẹ ti ń gbọ́ nípa ẹ̀ ọjọ́ pẹ́ kùkù kẹ̀kẹ́ agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu lórí òkè ibùdó jésù priamante for all the nations ló fẹ́ sọ̀kalẹ̀ lákọ̀tún sí ìbàdàn láti ṣàwòtán onírúurú ìṣòro tó wù kó máa bá yẹrẹ wọ̀ yá àjà pẹ̀lú ìsọjí ìyanu agbára ẹ̀mí mímọ́ ọlọ́jọ́ mẹ́ta dàgbà kórí ẹni jésù kristi ti ti Násárẹ́tì. Ọjọ́ Tuesday eighteen títí di Thursday twenty January twenty twenty two ní gbàgede inú ọgbà ilé ìwé UMC Mọ̀lẹ́tì primary school Mọ̀lẹ́tì Ìbàdàn ọlọ́tìbá wáyé o. Látàgọ́ márùn-ún ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan. Àpọ́sù Ọláyẹmí ọmọ Ẹlẹ́dùmarè Adédigbígbọ̀. Lọ́lárùtúrọ̀ sì wà ní Ìbàdàn. Ìwọ náà wàá pàdé Jésù Kristi kó oríṣẹ́ ìyanu ojú korojú. zero nine zero four five four five fifty two eighty six. Gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ lọ́gẹ̀dẹ̀ ayọ̀nà fún gbogbo ayé operation seven to seven. operation seven to seven ìpàdé alágbára ẹlẹ́ẹ̀kan lọ́dún tó máa ń mìlú tìtì fún iṣẹ́ àmì àti ìyanu. operation seven to seven dela event and conference center yóò tún kún fọ́fọ́ tinú tòde lọ́dún yìí. operation seven to seven gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ kú operation seven to seven ògùn aṣẹ ìdè ajá tẹ̀símúnì àkúlẹ̀ rẹ́kẹrẹ́kẹ́. operation seven to seven ọlọ́run pásítọ̀ mrs ẹ̀bọ́lú ọlúwa ṣèyí abubakar jp yóò tún ṣe kọjá bíi ti ṣe lọ́dún yìí operation seven to seven it comes for just once in a year a spiritual gathering that people always look forward to see a moment of worship and prophecy operation seven to seven holds at Dela event and conference center sangoele ele road opposite gbaremu market ibadan on tuesday twenty fifth january twenty twenty two at seven pm to seven am operation seven to seven host is pastor mrs eboluwa oluwaseyi bakare jp for further information call oh eight oh three five two three four four three five operation seven two seven. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only complete printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at Portal 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice

aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ friday seven ni ọlọ́run yóò ti máa tó iná agbára dá sínú ayé oníkojúkọ ènìyàn fún ìrìn àjò ògo lọ́dún yìí. má dà kẹ́mẹ́lẹ́ jáde wá gbàdúrà ní kùtùkùtù ọdún yìí kó o gbárí àkọ́kọ́. ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run àtàwọn olórí ẹ̀mí ló máa pẹ̀lú pásítọ̀ sí ẹ̀. ọláìyá ṣiṣẹ́ ìránṣẹ́ o. gbogbo ẹni CAC gbaremu center leaders junction tribune road malefala àfíà òkè àdó ńbàdàn. láàrin wákàtí méjìlá àdúrà. a máa tún ní agbára dá sínú rẹ lóṣù àkọ́kọ́ yìí gángan ní o ìlérí ọlọ́run fún ayé rẹ ní twenty twenty two máa wá sí mú ṣẹ́gbà bẹ́ẹ̀. ṣe é ti gbọ́ sí i àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí jàǹfààní rẹ̀ yóò wúlò fọmọ aráyé ṣe wọn lóore àríyá àti fàájì pẹ̀lú ìdùnnú ni yóò bẹ̀rẹ̀ sí fèsì fáwọn èèyàn pàtàkì orísun fọkànbalẹ̀ ni yóò jẹ́ fáwọn arìnrìn àjò ààyè rọrùn fáwọn tó bá fẹ́ sàríyá ibi tá a gbélé sàsùnforí lóṣùká pẹ̀lú ààbò tó péye ibùdó oúnjẹ aládùn pẹ̀lú àwọn mímu ti sara lóore sukam leading hotel and suites ọlọ́run gbọ́ àgbàdùn rẹ̀ aago mẹ́wàá àárọ̀ la ṣí o pẹ̀lú àdúrà lọ́jọ́ friday ọjọ́ keje oṣù táwa yìí ni aago mẹ́rin ìrọ̀lẹ́ làdí yóò wà fọnà sójú kẹ̀kẹ́kẹ́ àjò ayọ̀ àjẹ àmú à àárẹ̀rìn pẹ̀lú àwọn àwàdà tí múnú ẹni dùn délẹ̀ ọ̀nàdùgbà adébálá ìgè lálejò pàtàkì pẹ̀lú àwọn ọ̀tọ̀kùlù ìlú yàrá wà tẹ́sùn tá a bá parí àríyá ẹ máa bọ̀ kájọ ṣe o Supreme leading hotel and suite plot three mechanic scheme opposite new garage off ìjẹ̀bú òde road ìbàdàn dákun má gbà yín o kó o má bàa pàdánù àríyá tó kà mọ́. ẹ jẹ́ ká jọ ṣe. ọ̀rọ̀ máa ń bọ̀ báyìí makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ojú okò ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì iye kọ̀ndísánà wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ kọ́mù àti laptop bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbọ̀n péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ send cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ car care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng. wọ́n ní mo ti ṣe ọlọ́run ojú rere ọlọ́run divine favour christian church international invites the general public to a three-day fasting and prayer meeting holding on the first wednesday thursday and friday of every month with the theme divine favour ojú rere ọlọ́run ìpàdé àdúrà àti ọlọ́run yóò ti máa sọ ayé ẹnì kọ̀ọ̀kan dọ̀tun gbogbo ọjọ́rú ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tó bẹ̀rẹ̀ oṣù ni ó máa wáyé venue is cathedral christian church international ọlọ́run ṣògo akọ́rò ìbàdàn àti gbogbo ẹ̀ka christian church international tó wà lágbègbè wa hour. Time is 5 p.m. to 7 p.m. daily. Ministering is Bishop Deo Ojelade, the presiding bishop, and other ministers of God. Favor, mercy, blessing, healing, deliverance, salvation, success, and breakthrough are awaiting you. God bless you as you come. Announcer, Christian Church International. lè ṣẹ́bọ lè ṣoògùn bá a ti wáyé parí láàrí ojú ti rókun ó ti rọ́ṣà kọ́mọ ọkùnrin ó tó dakọ ni ọ̀pọ̀ ní ò mọ̀ bó ṣe jẹ́ ó ya ẹ má jà mọ̀mú lómú mọ́ àkànṣe ìwé ìtàn tá a pè ní Mukaila Lamidi auxiliary life and career ìtàn ìgbésí ayé àti iṣẹ́ tí Mukaila auxiliary yàn láàyò tí ìfilọ́lẹ̀ rẹ̀ yóò wáyé ní International Conference Center University of Ibadan lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ọjọ́ kẹfà oṣù kínní ọdún twenty twenty two ní déédéé aago mọ́kànlá òwúrọ̀ àwọn òjì ni oní onímọ̀ ló ṣe àtúnyẹ̀wò ìwé yìí àwọn èèyàn jàǹkànjàǹkàn ló máa péjú pésẹ̀ síbi ìfilọ́lẹ̀ ìtàn akọni náà lábẹ́ alága òtúnba ṣẹ̀yẹ fọmùjúrọ̀ àlejò pàtàkì ọjọ́ náà ni gómìnà pínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúwaṣèyí abíọ́dún mákindé àtàwọn àlejò pàtàkì míì kí góòlù tó dán ó ti laná kọjá yàtọ̀ sí wọn ni wọ́n pé ojúlówó ọ̀rọ̀ rèé olùkéde park managers media team ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni o country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà òṣìṣẹ́ wọn gan yóò ní láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nulá àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé country kitchen ó ó ti balẹ̀ láì fọ̀tàpè ṣóun ni àbóhun kọ́ báwo ló ṣe jẹ́ gan-an ìjẹ́rú èèyàn tá a rò kó jẹ́ ni kí ni ìrírí ẹ̀ nínú ayé bó ṣe forí lugi forí lọ̀pẹ̀ tójú tún ríbi tí ò fọ́ gbogbo àwọn ọ̀dáhùn sí ìbéèrè yìí wà nínú àkọsílẹ̀ ìtàn akíkanjú ọmọ èèyàn kan bí ẹgbẹgbẹ̀rún alhaji lamidi mukaila aka auxiliary ìfilọ́lẹ̀ ìwé ìtàn ìgbésí ayé mukaila lamidi auxiliary tá a pè ní mukaila lamidi auxiliary life and career láì yọkúrò níbẹ̀ ló wà nínú ìwé tí ìfilọ́lẹ̀ rẹ̀ yóò wáyé wáyé lọ́jọ́ kẹfà oṣù kínní ọdún yìí ní gbọ̀ngàn international conference center university of ibadan ní dédé aago mọ́kànlá òwúrọ̀ ìfilọ́lẹ̀ yìí yóò wáyé lábẹ́ alága ọ̀túnba ṣẹ̀yẹ fámojúrọ̀ àlejò pàtàkì ọjọ́ náà ni his excellency engineer olúwaṣeyí abiodun makinde gómìnà pínlẹ̀ ọ̀yọ́ àwọn ọ̀jọ̀gbọ́n tún ṣe àtúnyẹ̀wò sí ìwé náà kó tó jáde ló fi fa kíkì ìwé tẹ̀ gbọ́dọ̀ má kà ní láti mọ ojúlówó ìtàn nípa ọkùnrin náà lamidi mukaila aka auxiliary media report project pẹ̀lú àjọṣepọ̀ free man productions ló ń pe gbogbo ènìyàn. service team service team na di driver eh car owners dem wey dey worry seki say you want to repair abi maintain your car without wahala The king don come o oh, service king auto servicing company wey be say dem get magic hand to turn your car to brand new with their ogbonge machine plus include personnel wey sabi well well service king na your one stop shop for all your car needs body work engine work plus include spray painting and baking with general maintenance na diagnosis dem go first do before dem go begin repair am auto spare parts na direct from obodo oyibo dem dey import am even sef na inside out dem dey clean car after the repair eh service king tanda gidigba for plot thirty-six college crescent abel koyejo layout okeado ibadan dem telewire zero nine one three five three eight zero zero zero zero website www.serviceking.ng. ajá balẹ̀ ajá balẹ̀. ajá àbálẹ̀ ìròyìn ẹ̀já máa tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ ìwé rẹ̀ báyìí ẹjá lọ sínú ìwé ìròyìn ti Daily Sun gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ látàrí ti agbó ti òṣèlú tó ní ṣe pẹ̀lú ìpàdé àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú APC APC wọ́n dàbí ẹni pé wọ́n ti jó ẹ̀ èyún ipò alága àpapọ̀ àti akọ̀wé fún àwọn èèkàn gbòógì nínú ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí ìròyìn kan tó ń jáde o látinú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ó sọ báyìí pé àwọn ẹ̀ tó nífọ̀n lè kánná lọ́dà bẹ́ẹ̀ pé ipò alága àpapọ̀ ẹgbẹ́ yìí àti akọ̀wé àgbà yóò bọ̀ sí ní ọwọ́ o gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn ní àárọ̀ tòní wọ́n ní ní àná àwọn tó jẹ́ ìkàn àti àwọn adarí ẹgbẹ́ wọ́n ti jọ lọ ṣe àwọn ìpàdé láti fẹnukò sí àwọn èèyàn bíi mélòó kan nínú ẹgbẹ́ yìí ó tún fojú hàn wípé ó ṣeé ṣe o kí ìpàdé ńlá ti APC èyí national convention kọ́mọ wáyé lóṣù tí ń bọ̀ ẹnìkan tó ní wọ́n mọ̀ dárúkọ ọ̀hún fún ìwé ìròyìn ti Daily Sun làbújá lánàá ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló nífẹ̀ẹ́ nínú àwọn ipò tí ń bẹ nílẹ̀ fún àwọn ń bẹ̀rùn wọn ní ṣùgbọ́n tí a bá sọ pé kí wọ́n dálẹ̀ ó dàbí ẹni pé ọ̀rọ̀ yìí kò ní tètè lójútùú ńlọ́fà ọ̀ tí a sọ pé tó bá di nínú oṣù kejì táwọn nílọ́kàn tẹ́lẹ̀ láti ṣe national convention ó ṣeé ṣe kọ́mọ wulẹ̀ wáyé kankan níwọ̀n bá gbà táwọn bá ti fẹnu kò lérí àwọn ipò tó sọ̀ǹtọ̀ pé ẹ̀jú ẹ̀fún lágbájá ẹ̀jọ́ ọmọ ló lọ. tọ́ ẹ jẹ́ à lọ sí ìlú ìjẹ̀bú gbó káwo ohun tí ó dé bí ìròyìn látọ̀hún a sì tún lọ sí ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ṣe mọ̀ pé sọ̀hún ìlú ògbómọ̀ṣọ́ kábíyèsí tí wọ́n bẹ̀ ń bẹ̀ wọ́n ti wàjà àmọ́ ntọ́jáde ń ròyìn bẹ̀ lóòrọ̀ yìí ojú ìwé kẹwàá Vanguard ni wọ́n kọ sí wọ́n ní àwọn èèyàn bíi méjìlá ni wọ́n ń dá fún tòló fi gagbága pé àwọn fẹ́ jókòó sórí àpèrè ti sọ̀hún tí wọ́n fi lẹ̀ darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe mọ̀ pé ọba Jimoh Oyewumi Ajagungbadé ti wàjà tí wọ́n sì ti kéde ẹ̀ fáyé gbọ́ lásìkò yìí ṣebí àwọn bíi méjìlá tí wọ́n jẹ́ ọmọ oyè ni wọ́n ń jìjàdù láti bọ́ sórí oyè ọ̀hún pàápàá láti ìdílé láòyè níbi tí wọ́n sọ pé ọba ọ̀hún ọtọ́ sí lásìkò yìí ẹ̀ owó fọ́ọ̀mù fẹ́ni bá nífẹ̀ẹ́ five hundred thousand ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà òun náà ni ah, interest form ni wọ́n ń ta á fún ọmọ oyè tó bá lòun dángájíá láti kọ́kọ́ fìfẹ́ hàn sí mo fẹ́ jókòó lórí àpèrè ọba ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ òní òun náà ni wọn kọ eléyìí hùn sí. ìròyìn tó fi ara pẹ́ èyí tó kàtàn láti ìlú Ògbómọ̀ṣọ́ òun náà ní ti ìlú Ìjẹ̀bú Igbó wọn ní lẹ́yìn ọdún mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven years after Ìjẹ̀bú Igbó wọn ni wọ́n ti fẹ́ ní orí molusi báyìí ààyè èyí tó ṣí sílẹ̀ ní ipò orímolúsì ti ilẹ̀ ìjẹ̀bú igbó níjọba àbílẹ̀ àríwá ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn ó dàbí ẹni pé wọ́n ti dìbò lánàá báyìí o léyìí tó sì jẹ́ pé ọmọ òye ó ti fojú yọ ọmọọba Lawrence Jayeola Adébàjò Adébàjò iná ni wọ́n sọ pé yọ wà gẹ́gẹ́ bí ẹni tí yọ bọ̀ sí orí ipò ń báyìí gẹ́gẹ́ bí orímolúsì òun ni wọ́n pè ní orímolúsì elect báyìí torí ìbò mẹ́fà nínú mẹ́wàá ìní orímú tí ẹnì kejì rẹ̀ tí wọ́n jọ ń fà á tó sì ní ìbò mẹ́rin péré inú ìwé ìròyìn Nigerian Tribune láti mú jáde. tọ ẹja súnrẹ padà sí agbo òṣèlú ní fẹ́rẹ́fẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Buhari ńgbà kan ti sọ pé a ntọ́yẹni lọ́yẹni o okun ọrùn ọ̀yẹ́ adìẹ ọwọ́ ayé adìẹ ń tún fà lọ́ńkọ́ ó ní òun náà pé Goodluck Jonathan ààrẹ àná yóò gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ APC láti dupò ààrẹ ní 2023 ah ó ní ẹni ìfà ọ̀tọ́ sí nípè lára àmùkọ́ jẹ́jẹ́ bẹ́ẹ̀ tá a sì lẹ́ni ọ̀hún former senior special assistant SSA sí ààrẹ Muhammadu Buhari lórí ọ̀rọ̀ tó kan lé ìgbìmọ̀ asòfin Sulaiman Sumaila Sumaila òun náà lọ sọ̀rọ̀ yìí ó ní òun ń gbọ́ hùrùhùrù pé àwọn kan nú ẹgbẹ́ APC wọ́n lọ́bì lọ́kòkó wọ́n ń ba bẹ́ẹ̀ náà ni wọ́n ń nàró láti pé wọ́n fún ààrẹ àná Goodluck Jonathan ní tíkẹ́ẹ̀tì àti du oyè ààrẹ lábẹ́ àsíá APC ní 2023 ah ó ní bó bá jẹ́ bẹ́ẹ̀ bí ìgbà ẹgbẹ́ APC fẹ́ mọ̀ ọ́n da yẹ̀pẹ̀ sí gàrí ara ẹ̀ ní o ó ní kò tiẹ̀ jẹ́ kó yá ajé àlá tí ò lè ṣẹni ṣe é ṣe ìgbàgbé ṣe ìgbàgbé ṣe é rántí ẹgbẹ́ People's Democratic Party òun náà ni ààrẹ Goodluck Jonathan ààrẹ àná ni wọ́n ti tukọ̀ orílẹ̀-èdè yìí tó sì jẹ́ pé ń gba ìrìn padà kanrin láòkó ìbò tóun àti ààrẹ Buhari tóun jẹ́ olùdíje ńgbà náà tí wọ́n fi gagbága ààrẹ Buhari fẹ̀yìn wọn jalẹ̀ ni wọ́n bá dìde lórí àpèrè àṣẹ àtìgbà náà lààrẹ Buhari ti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kó tó a tún di pé gbọ́ yìí sọ yìí wọ́n ní wípé tàbí ṣùgbọ́n kan lọ lọ pé tíkẹ́ẹ̀tì àti dupò ààrẹ lábẹ́ APC Goodluck Jonathan ni wọ́n ń fajú ẹ̀ mọ́ra láti jù ú sọ́wọ́ ẹ̀ ìròyìn yẹn pé ókè ojú ìwé kẹsàn-án Vanguard ni mo ti fà yọ ìkankan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ọ̀yọ́ ọmọwé Fọlá Akin Ọ̀ṣun ó ti ṣàpèjúwe ìpapòdà kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Sálíù Àkànmú Adétúnjì ajé Ògúngúnnísọ̀ Kínní gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ńlá ilé ètò dunni jọjọ nínú àtẹ̀jáde ilé tí ọmọwé Fọlá Akin Ọ̀ṣun tó fi léde ó ṣàpèjúwe kábíyèsí ọba Adétúnjì gẹ́gẹ́ bí olólùfẹ́ àlàáfíà láàrin ìlú ìbàdàn pẹ̀lú àwọn iṣẹ́ ìdàgbàsókè láti pàṣẹ kábíyèsí ọ̀hún ọmọwé fọlá akin ọ̀sùn ọmọ agboolé kọrúkọrò yèmẹ̀tù nílùú ìbàdàn òun kẹ́dùn pẹ̀lú gbogbo mọ̀lẹ́bí ọba adétúnjì àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ ìbàdàn àwọn ọmọ bíbí ilẹ̀ ìbàdàn lọ́kùnrin àti lóbìnrin àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ àtòrílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ bákan náà ọmọwé fọlá akin ọ̀sùn ó tún kẹ́dùn pẹ̀lú ààrẹ àpapọ̀ ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ ìbàdàn Central Council of Ibadan Indigen CCII lábẹ́ ìdarí ọmọọba Bísí Adéàga àti gbogbo ọmọ ẹgbẹ́ lápapọ̀ pẹ̀lú gbogbo ẹgbẹ́ tó rọ̀ mọ́ ẹgbẹ́ CCII nílẹ̀ Ìbàdàn àtàwọn ojúlùmọ̀ fún kábíyèsí tó wàjà gbogbo wọn kó ara fẹ́ra kù lákòótán ọ̀mọ̀wé Fọlá Akin Ọ̀ṣun òun pàrọwà fún gbogbo èèyàn nílẹ̀ Ìbàdàn àtàwọn mọ̀lẹ́bí ọba Adétúnjì Ajé Ògúngúnnísọ̀ Kínní láti mú ọkàn Akin lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún gbogbo iṣẹ́ rere látọwọ́ kábíyèsí ọ̀hún kò ṣeé gbàgbé títí láì ọ̀mọ̀wé fọlákin ọ̀sùn ó tún tọ́ka sí ìgbésẹ̀ bàbá rere téèyàn fi yangàn láwùjọ tó sì tún mú ìdàgbàsókè wọ̀lú ìbàdàn lápapọ̀ ọ̀mọ̀wé fọlákin ọ̀sùn ìkankan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ ọ̀yọ́ títún ṣe ẹlẹ́niyinjú àánú láwùjọ ó wá ń ṣe ládùúrà wípé kọ́lọ́hún ọba nínú àánú rẹ̀ kó fọ̀run kẹ́ bàbá kọ́lọ́hún ọba kó sì tún dúró ti gbogbo mọ̀lẹ́bí kábíyèsí lápapọ̀ ìlú ìbàdàn kò ní bàjẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ kò ní dàrú o bàbá Titi, kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank O lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú wọn tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀ má sí lẹ́kọ̀ọ́ ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ́ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò ṣé ẹ ti lo mustapho. musa mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, mo ti ń fò pẹ̀lú Mustapho, ibà mi ti lọ. Mustapho, ọkọ̀ ibà, ara ti yá gágá o. Mustapho mo ṣe gan. mustapha herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìró oorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà àti pọ́ǹpì kọ́nsẹ̀ àti délùú ìbàdàn àti pọ́ǹpì kórèdè ẹ máa yọ. bẹ́ẹ̀ni o ẹ ti retí wa ti dé. ti concept wọ̀lú ìbàdàn. ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kórèdè fún gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ dọ́nilé lórí. lọ́nà tó rọrùn twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ ti pọ́ǹpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi ká talẹ̀ fún ni láìsí wàhálà. táǹfààní sọdíẹ̀díẹ̀ tún wà lórí àwọn gbogbo tá a nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́ wọn ò ní dẹ́dúró láti di lọ́nlọ́ọ̀dù lálẹ́dì lọ́dún tuntun. tó o bá ti kọ́lé tẹ́lẹ̀ o tún máa kọ́ sí yèrè gbogbo a máa tẹ̀síwájú. tí pọ́ńpì concept ti dé. ó wọ̀lú Ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́. gbàgbẹ́. tí pọ́ńpì tẹ́wúrẹ́ ti ti dé. àní Ìbàdàn a ti dé. tí pọ́ńpì concept developer that cares. my dear bá mi gbé e náà gbé kiri wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. àṣé wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó jẹ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ tán ni. tọkọ kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá lóhùn ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé wàá ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bẹ́ẹ̀kì ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state Email wọn freshbite two four seven at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí oh nine oh two nine four four six oh zero oh seven. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day ọlọ́run mustapha ò ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jọ́dánì ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ you fit fly office tó wà success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn telephone zero Eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. Ajabale, Ajabale. yes ajá balẹ̀ ìwọ̀nba tó kù báyìí ẹ bá ní fẹnu bá a ẹ jẹ́ ká ka ìròyìn àwọn Ohanaeze Ndigbo hmm. Ohanaeze Ndigbo yíká orílẹ̀-èdè àgbáyé wọ́n ti sọ báyìí wípé àwọn faramọ́ àtọwọ́ àtẹsẹ̀ àwọn làwọn fi sí i pẹ̀lú àwọn indigenous people of Biafra tí wọ́n ní káwọn èèyàn wọn wọ́n mọ̀ jẹran màálù mọ́ o kódà pa bí Fúlàní bá polówó màálù mẹ́ kí wọ́n mọ́jú sí ni hmm. kódà wọ́n ní wọn gbọ́dọ̀ lò ó fún oríṣiríṣi ìnáwó tàbí lákòókò ọdún kí wọ́n wẹ́ran míì jẹ ẹni tí í ṣe akọ̀wé àgbà fún ẹgbẹ́ Ohanaeze Ndigbo secretary general Okechukwu Eziguzoro ló sọ̀rọ̀ náà jáde ó fi àtẹ̀jáde kan síta fáwọn oníròyìn wípé àwọn fọwọ́ sí o bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé pé kẹ́nikẹ́ni ọmọ jẹ màálùú kí màálùú táwọn fúlàní bá ń kó wá sí ọ̀dọ̀ àwọn báyìí wọ́n ní pàápàá àwọn màálùú tí ọ̀la tó ti kárùn ni wọ́n ń kó wá láti tà fún àwọn ndígbò gẹ́gẹ́ bí ó sì sọ ó wá kìlọ̀ wípé kí wọ́n mọ̀ kọjá yìí o lórí òfin kan tí wọ́n ṣe pé àwọn ọmọ iléèwé wọn ò gbọ́dọ̀ ka national anthem orílẹ̀-èdè nàìjíríà mọ́ pé biafra anthem ni kí wọ́n mọ̀ ká ó ní rárá o rárá o ẹ mọ̀ kọjá yìí o wípé torí pé bí wọ́n bá lorú èèyàn bí ìgbà tẹ́ ń ṣẹ́jú sí àwọn ológun kí wọ́n wá kilẹ̀ fún yín hmm. níbẹ̀ ni ó gba àwọn mọ̀ràn àwọn ipob wípé dẹ́ẹ̀dẹ́ẹ́ mìíràn họ́ wípé dípò èyí tí wọ́n fi sọ pé kí wọ́n mọ̀ ká national anthem orílẹ̀-èdè nàìjíríà pé biafra anthem ni kí wọ́n mọ̀ ká rárá wọ́n mọ̀ síbẹ̀ kí wọ́n lọ rèé mú ìgbélárugẹ débà sísọ èdè ìgbò àti lílo àwọn àṣà àti ìṣe ti ìgbò ní ìta gbangba àti yíká orílẹ̀-èdè àgbáyé kéléyìí ọ̀wà fún àwọn ọ̀dọ́ la jẹ́ kí àwọn náà mọ̀ pé ẹ̀yà ìgbò gbayì nínú àṣà àti ìṣe wọn ni àwọn fọ́ sí pé ẹ mọ̀ jẹran màálù mọ́ ọ̀ àmọ́ gbogbo àwọn nǹkan èyí tó bá jẹmọ́ èyí tí ọba fa káwọn ológun kí wọ́n wá kilẹ̀ fáwọn ẹ mọ̀ dẹ́ wo ẹ jẹ́ káwọn ọmọ iléèwé wọn mọ̀ ká national anthem ẹ mọ̀ kàn pa fún wọn wípé ìgbò national anthem àbí biafra anthem ni kí wọ́n mọ̀ sọ kò sí ìtọ́jú eléyìí o bíbẹ́ ẹ̀kọ́ àwọn ológun ń bọ̀ wá kilẹ̀ o. Hmm. lágbo òṣèlú ojú ìwé keje punch ni wọ́n kọ eléyìí sí o àwọn ọ̀dọ́ láti apá òkè ọya kan wọ́n kóra wọn jọ sí ìlú Kaduna tí í ṣèpínlẹ̀ Kaduna bákan náà láti fọwọ́ sí pé Ọ̀ṣínbàjò òun náà ni àwọn fẹ́ jẹ́ kó di ààrẹ ní 2023 wọ́n ní àwọn wàá fẹ́ ìlànà káfí ẹlẹ́sìn kan náà káfi ṣe igbákejì ààrẹ àti ààrẹ lọ́dún 2023 ọ̀hún kí làlàyé ẹ̀ òun rèé o wọ́n ní èròǹgbà àti dípò ààrẹ mú lọ́dún 2023 igbákejì ààrẹ lásìkò Yẹmí Ọ̀ṣínbàjò ó tún bójú rẹ pàdé láti pàṣẹ bí àwọn ọ̀dọ́ kan láti àwọn ìpínlẹ̀ mọ́kàndínlógún apá òkè ọya tí wọ́n kóra wọn jọ sí ìlú Kaduna kódà àwọn ọ̀dọ́ apá òkè ọya látàbújá náà tún wá wọ́n darapọ̀ máwọn tá à ń wò ìlú Kaduna ni wọ́n fi kalẹ̀ sí tí wọ́n sì ń kọrin rèé kí igbákejì ààrẹ Yẹmí Ọ̀ṣínbàjò tí wọ́n ní ohun làwọn ń fẹ́ o òun làwọn ń fẹ́ kó di ààrẹ nàìjíríà ní twenty twenty three àti pé òun ló ní gbogbo ohun tó pè fún ní gbogbo àwọn wọ̀n tẹ́ ń wò káàkiri tí wọ́n sọ pé àwọn fẹ́ ṣe àwọn fẹ́ ṣe àwọn fẹ́ ṣe Yẹmí Ọ̀ṣínbàjò nìkan ló ní ń tó pè fún láti mú Nàìjíríà dé èbúté ògo gan tá a jọ ń fọkàn sí àwọn ọ̀dọ́ láti apá òkè ọya yìí sọ pé bàbá ní ṣèké tá a sì ní fi mọ̀nà fìké kun kò sẹ́ni tí ó pé apá ìwọ̀ oòrùn gúúsù South West Geopolitical Zone tí í ṣe ilẹ̀ Yorùbá ló ti yẹ kí wọ́n fa ọmọ oyè kalẹ̀ fún ipò ààrẹ lọ́dún 2023 kó sì tẹ̀sẹ̀ bọ́ bàtà tí ààrẹ Buhari ó bọ́lẹ̀ ní ọdún tí ń bọ̀ ọ̀hún àwọn ọ̀dọ́ yìí ní ẹ wo lẹ́yìn gbogbo àwọn táwọn ń sọ yìí bá a bá tó rẹ́ni tó tún sọ nǹkan míì tọ́ta kan táwọn ń sọ àṣé bí àṣé ni ọmọ dún létí ayé wọ́n ní wá yàtọ̀ sí pé Yẹmí Ọ̀ṣínbàjò làwọn faramọ́ gbogbo pé kó jẹ́ ẹlẹ́sìn kan náà ni wọ́n fi ṣe ààrẹ àti igbákejì táwọn kan tí wọ́n ti ń hun létè lọ́wọ́lọ́wọ́ yìí àwọn faramọ́ ń tàwọn o ẹlẹ́sìn kan náà ò gbọ́dọ̀ jẹ́ ààrẹ àti igbákejì ààrẹ wọ́n ní ẹ wá wò ó ẹ̀yìn lágbára lọ́wọ́ elédùnmarè àwọn ń fẹ́ kí wọ́n mú igbákejì fún Yẹmí Ọ̀ṣínbàjò bóun bá dupò ààrẹ kí wọ́n mú igbákejì tí ó dupò ọ̀hún láti apá òkè ọya kí gbogbo ẹ̀ kúkú wa balance kọ́ máa sí problem kankan mọ́ ìròyìn yẹn ó pọ̀ ọ̀pọ̀pọ̀pọ̀ Arewa Consensus Assembly pẹ̀lú Joint Participation for Development Initiative àwọn ni wọ́n gbé ètò ìjókòó Kaduna ń kalẹ̀. àwọn ìròyìn ìrọ̀lẹ́ ayé ò ní eléyìí ìròyìn tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí dé ọ̀gbẹ́nu tán ń bẹ̀ lọ́sàn-án àwọn ìròyìn míì sì ń bẹ̀ tí kò dùn lẹ́nu bí ògùn ọba ni. Hmm. wọ́n ní àwọn èèyàn mẹ́ta iná ni wọ́n bá ìjàmbá ọkọ̀ kan rìn nínú ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ láti ojú ọ̀nà Èkó wá sí Ìbàdàn àwọn mẹ́tàdínlógún wọ́n sì fi ara pa yánnayànna ní ìpínlẹ̀ ti Niger àwọn ọlọ́pàá wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ o wípé ọmọ Nàìjíríà bíi méjì tí wọ́n jẹ́ òṣìṣẹ́ Zungeru hydropower dam ní Wushishi ní ìpínlẹ̀ Niger iná ni àwọn kànáńkórí agbésùmọ̀mí tí wọ́n lọ rèé kámọ́ tí wọ́n gbẹ̀mí wọn kódà wọ́n tún dóòlà àwọn àrè bíi mẹ́rin tí wọ́n ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lákòókò náà kúrò lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ ti Kogi ọwọ́ ọlọ́pàá tẹ àwọn èèyàn mẹ́ta tó jẹ́ ajínigbé ni wọ́n màálù méjìlá tí wọ́n tún ti jí wọ́n gbà kú ní ọwọ́ wọn ẹ̀ wá rí eléyìí wọ́n sọ ọ́ wípé ní ìpínlẹ̀ Èkó ni àwọn mẹ́fà kan tí wọ́n jẹ́ ìgànnìkò àwọn olè tí ń ja àwọn ẹni tó bá ti ní ìjàmbá lólè wọ́n ní ọwọ́ ti tẹ̀ wọ́n o wọ́n ní àwọn mẹ́fà ni tó jẹ́ pé lọ́gán tí wọ́n bá gbọ́ pé ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ báyìí bí wọ́n sì máa tọwọ́ bọ àpò ẹni tí ń kígbe oró hmm. apá àwọn ẹsẹ̀ ń ìní wọ́n mọ̀ sí wọ́n nígbà wọ́n sì wádìí wọn wọ́n rí i pé tẹ̀wọ̀n dé mẹ́rin ní tó ń hmm. bẹnu hmm. àwọn mẹ́fà tí wọ́n mú wọ́n tún fẹ́ padà síbi tí wọ́n ti ń bọ̀. ìwé ìròyìn punch gbé ìròyìn kaniláyà kan láti agbègbè fásitì ìbàdàn àwọn akẹ́kọ̀ọ́ fásitì ìbàdàn ui wọ́n mọ̀ ti kígbe pé káwọn aláṣẹ ọgbà àwọn ìkọlù àwọn ìgárá ẹlẹ́gìrì ojoojúmọ́ yìí láwọn ibùgbé akẹ́kọ̀ọ́ hostel tó jẹ́ private hostels ti ọ̀rọ̀ gbà yí UI ká wọ́n ló mọ̀ ti dojoojúmọ́ kódà wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní àná ọjọ́rú Wednesday òun náà ni èyí tí àwọn ìgárá ọlọ́ṣà tí wọ́n ya bo àwọn private hostels kan tí ń bẹ ní off campus University Ìbàdàn wọ́n ní agbègbè bíi Agricola agbègbè bíi Barika àti agbowó tí gbogbo ẹ̀ ń bẹ níjọba ìbílẹ̀ àríwá ìbàdàn ìbàdàn north local government wọ́n ní wọ́n gbàlejò ọ̀ràn lánàá òun wọ́n ní wọ́n mọ̀ ṣe àwọn akẹ́kọ̀ọ́ tọ́rọ̀ kàn wọ́n ṣe wọ́n yànkànyànkàn ṣe wọ́n léṣe nígbà tí wọ́n gba àwọn nǹkan olówó iyebíye kódà wọ́n ní wọ́n yìnbọn mọ́ àwọn akẹ́kọ̀ọ́ kan wọ́n gba fóònù wọn ipad wọn láptọ̀pù wọn àtàwọn nǹkan míì tó jẹ́ nǹkan tí wọ́n fi ń ṣe iṣẹ́ tí wọ́n sì tún kó wọn lówó aago kan àbọ̀ láàjìn òun náà ni wọ́n ní wọ́n ya bo àwọn agbègbè tá à ń wí wọn ò sì kó ńbẹ̀ tó fi da aago méjì lóru ní agbowó wọn ní ẹ̀ṣọ́ ọ̀tá kan àti akẹ́kọ̀ọ́ kan tí wọ́n ń pè ní Victor la gbọ́ pé wọ́n yìnbọn mọ́ tí ìbọn ọ̀hún tó sì ṣe wọ́n léṣe èyí làwọn akẹ́kọ̀ọ́ UI tí wọ́n ń gbé láwọn ibùdó akẹ́kọ̀ọ́ ibùgbé akẹ́kọ̀ọ́ tí ń bẹ ní ìta fásitì ọ̀hún fi wá ń ké síjọba si àtàwọn aláṣẹ fásitì ọ̀hún pé kí ẹ má jẹ́ káwọn aráabí máa fojoojúmọ́ ayé dẹ́mi àwọn légbodò gba dúkìá àwọn ojú ìwé kẹsàn-án punch lẹ́ẹ̀tì rí balance yẹn. ẹ gbọ́ ọ̀rọ̀ lọ́gbọ́n tí wọ́n fẹ́ há párá nínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tòní wọ́n ní lákòókò tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti gẹ̀gùn kalẹ̀ pé wọ́n fẹ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà pẹ̀lú ìjọba tí ìjọba bá gbé owó epo bẹtiró sókè ní kékèké wọ́n ní àkókò yìí ni ẹni tí í ṣe mínísítà fún ètò ìsúná lórílẹ̀‐èdè South Africa Enoch Godongwana ló ní ìgan ló kéde wípé owó epo ọgbọ́dọ̀ já wálẹ̀ fún àǹfààní àwọn èèyàn ní orílẹ̀‐èdè South Africa wọ́n ní imagine ẹ̀rí nǹkan o bó jẹ́ pé inú ọdún tuntun epo bẹtiró ni ó júwe àjọṣepọ̀ àwọn ará orílẹ̀-èdè kan àtàwọn orílẹ̀-èdè bòmíì <laughs> bí ó ṣe máa lọ. <laughs> oh my my. my my. Ah, ah. ẹ jáde báyìí àbókù kò pẹ́sẹ́pẹ́sẹ́ náà àwọn ìròyìn ìrọ̀lẹ́ ayé tí ẹ ti kọ́ mú bòde òun orí ọgbẹ́nu tán làwọn èèyàn ó ti máa gbọ́ bọ́ dọ̀sán. àmọ̀tẹ́kùn ikọ̀ àmọ̀tẹ́kùn wọ́n ní wọ́n ti mú àwọn afurasí aṣekúpani tí wọ́n pa olórí ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tàbọ̀ sí IG squad ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní wọ́n ti mú wọn o èyí sì ni òpin ìròyìn àjàbalẹ̀ fún ti ọ̀rọ̀ yìí o situation room là ń gbà bí lọ láti situation room òun náà ó máa já sí iyàrá ojúkojú mo sọ fún yín pé kọ̀lábò ni ní òórọ̀ tòní láàrin èmi àti Isaac Brown àbọ̀bọ̀ kí ni tí a hmm. fẹ́ gbé yẹ̀wò lábẹ́ àkòrí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa jíjẹ oyè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lẹ́yìn tí kábíyèsí tí wọ́n ti darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn láàrin àṣà àti òfin hmm. kí ni ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ between the law between and the tradition. law and tradition òun la fẹ́ gbé yẹ̀wò. báwo ni òfin ò ṣe ní kọlù àṣà báwo ni àṣà ò ní kọlù òfin ọ̀pá òlu yín ó ṣe wà ní dàbá ń dàbá. bẹ́ẹ̀ni mhm. tí ò ní sí ogún mi ọ̀tẹ̀ mi tí ò sì ní sí ìtàn mọ́ni gbàgbé tí ó ba àṣà jẹ́ títí ayé nílẹ̀ Ìbàdàn tó fi náà ò sì ní di ní téèyàn rún mọ́gànnà lórí pé a fẹ́ joyè. all right yes ntọ́badé nù. ẹjọ́ di lójú ètò wa bẹ́ẹ̀ni situation room àti ojúkojú mm. láàárọ̀ tí ò ní. àjà balẹ̀ àjà balẹ̀ bínẹ́bà gorí ilé ìmọ̀ fẹ́jú tuntun ni gbogbo ẹ̀yin ọ̀kọ́ndó bá ń kẹjẹ tẹ́ lè ṣe kẹ́ ma gbẹ̀nẹ́ gorí ọ̀tà ẹ má fa ìlàkàsí jàmúkú sìgá síbikíbi tẹ́ bá ti rí kẹsìrì pẹ́ paná rẹ̀ kú fínfín má gbà pé tàbí fini lọrin nílé epo àti gbogbo bí tẹ́ni tafẹ́fẹ́ gáàsì ẹ má kànáà lùgbó ẹ sì má dáná sunlẹ̀ níbikíbi tó ti lè jájò náà àníríjàmbá oko epo ṣùgbọ́n tó